ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبيك المصطفى وعلى آله وأصحابه ومن اتبع بدعوته واستنى بسنته إلى يوم الدين ترافق بحضرات الجلساء أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام adá ọpẹ́ fún ọlọ́ọ̀bá àlá ọba tó dẹ́ pé tá a bá ní ká máa ka orí tó ṣe fún wa lẹ́yìn tí jòkó tó ní jọ́ọ̀nù nínú ẹ̀ táwa ní ká máa kà á àmì lè kà tọ́tà yìí kò sí pé orí lọ́rùn kan ṣe fún wa la fẹ́ kà láàyè ṣé tàlàfíà wa la fẹ́ sọ ní àbí ti ìjọ́mìnira lélẹ́yìn tó ga jùlọ inú kẹ́kọ́ lọ́mọ ń ṣe fẹ́ rú àbílẹ̀ yìí tó ṣe fún wa tí ò tó wá léèyàn lásán tó ṣe wá ní mùsùlùmí orin tó pọ̀ ni èyí tí àwa lè dúpẹ́ tán oníkájọ́ èèyàn oníkájọ́ mùsùlùmí ó wá fún wa lálàáfíà ara àmàrí rẹ̀ ìdẹ̀rẹ́ lẹ́ẹ̀kejì táwọn ènìyàn ṣàkíyèsí rẹ̀ òun náà nìdẹ̀ra ìrójúráyè ibi tọ́ka bá ti balẹ̀ ní ẹ máa ti jòkó gbẹ́jà lọ náà. tó ti yẹ ọlọ́run tó ti ká lójú ráàyè ká tó wá lè rò pé ìjókòó ìtọ́ sí wa èmi náà lọ gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run gbogbo ìdẹ́ra tá a mọ̀ yìí mọ́jọ bàjẹ́ kan kan èyí tá a mọ̀ tó jẹ́ pé ní orí ìdẹ́ra ọlọ́run wa ní jókòó ibi ni àti gbogbo àyíká yìí tó ṣe bẹ́ẹ̀ sí ọlọ́run à ń bẹ̀ lẹ́yìn yẹn ìdí àbọ̀lọ̀ ọlọ́kùnrin máa bá àwọn aráalé rẹ̀ àwọn àtàbí àti gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé ojú fọ́nà tó ti ṣe ọlọ́run là kalẹ̀ fọlọ́run fi rán tí olùdíjú àlè kì á máa bá kàwá náà sínú ọlọ́run. lákọ̀ọ́kọ́ kò kí àwọn bàbá wa fọlọ́ọ̀bà lè jọ lọ́mọ tàbí káàrí pẹ́ bí bá ṣe rí àbẹ̀wò tí wọ́n káyàn ní pé ẹ lọ wá bí ṣe mọ́jú ìṣẹ̀lẹ̀ sí ọlọ́run tí ó kàn ká ẹ̀mí lè sọ̀rọ̀ ọlọ́run náà mọ́jú ìṣẹ̀lẹ̀ sí bẹ́ẹ̀ ni mo kí àbábá mi náà níjókòó sí mo lè má láǹfààní àti lè má dákọ ọlọ́run mo tàtàrà bàbá tó bí sẹ̀ríà mo ní kí gbogbo wa yé pé ìjà àtọ̀rọ̀ ọlọ́run ta fún akẹ́yìn ọlọ́run sẹ́ẹ̀rù wa Abubakar ọlọ́run máa ń sọ̀yìn abẹnú àmì rẹ Ọlọ́run orí ti mọṣá ṣe fún wa látàwọn bàbá wa tí àwọn ẹyà wa lẹ́yìn tí wọn ṣe tó jọ lójú púpọ̀ gan ìdókòó yìí afẹ́ lè pè ní impromptu ìpè tá a bá wá sọ fún wa fóònù wọn bá fi wá pọ̀ tó àwọn àjòkò wọn farabalẹ̀ tẹ sọ̀rọ̀ Ọlọ́run fún mi àbí ti yá Ọlọ́run o gbogbo tí wọn ìlú orí táyé sálẹ̀ kí a jẹ tàwa kí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi oríṣiríṣi ẹ̀dùn ọkàn lágbé láàyè ọlọ́run bàtọ́lé ìdìbò fún ọlọ́run afọlá inú oṣù àfihàn ọlọ́run afọlá ìfúnníkàbẹ̀ ọ̀hún láyàyà àdáyẹrí àfihàn ọlọ́run gbogbo tí ò ní sẹ́yìn lọ́rùn bọ́ọ̀dì kẹyìn ọlọ́run èyí wọn tó fi wá fi ń kàn wá ó máa máa fi kàn wá ní kó fún owó là á ṣe ṣe ọlọ́run mọ́tà pàṣẹ yẹn lórí ọlọ́run ọlọ́run ẹni tó láàyè tọ́lọ́ torí pé wọ́n ń gbé fún yàn kan tí ó máa lò lọ́wọ́lọ́wọ́ báyìí àyè yìí àwọn akọ́là ń lò tẹ́lẹ̀ lánàá àwọn akọ́là ń lò tẹ́lẹ̀ àwọn kan ti lu àyè yìí lọ ọlọ́run tó lọ́tẹ̀ yìí náà lọ́tẹ̀ tún lò ọlọ́run bàbá wa Muhammed Jamiu ọ̀yàrọ̀ yìí bàbá àdéhùn Kwara State lápapọ̀ ọlọ́run ọba tí ó fẹ́ sì sànù wa ọlọ́run má jẹ́ kí bàbá náà má padà jábọ̀ ọlọ́run lórí tí mi ni àdéhùn tí mi má jẹ́ ọ gbogbo àwọn àti wọn súbà àwọn tí wọn lè jọ sẹ́sìn ọlọ́run mọ́tà ọ̀la àwọn fìtì wọn ọ̀la ìtẹ̀lẹ̀ mo kí àwọn àfáàní àwọn ọ̀gá mi níjòkó ọlọ́run gbàgbé ayé wọn fẹ́ ọ̀la ìtẹ̀lẹ̀ méjì ọlọ́run lá àwòlà wàlà ìwàlà ìlà. àríkẹ́ èròǹgbà tó gbé wa jòkó àfáàní ti ṣàlàyé ẹ̀ wa èròǹgbà tó gbé wa jòkó àtàwọn owó lọ́lọ́run pè ní sábà bí ìjòkó yìí ìjòkó àtúntọ́dá àtúntàkẹ́ wàtúntọ́dákọ́ foundation báwo ni ìgbàkọ́ ojú owó ọ̀ràn èèyàn tó bá bẹ́ẹ̀ láti ká yọ ní owó wa bó la ṣe ṣe sí òkúkú yọ̀pọ̀lọpọ̀ àwọn abáwa ti sọ̀rọ̀ lórí ẹ̀ tó pẹ́ tó pọ̀ lórí rédíò lórí ẹ̀ ọdún yìí nìkan ni wọn ò fẹ́ẹ̀ tí ì lọ tí wọ́n sì tún lọ torí wípé ọ̀pọ̀lọpọ̀ wa náà kí ni ọlọ́run kí lè tu ọlọ́run lórí ìṣẹ̀lẹ̀ ayé àkókò náà òtún ìyẹn ló fi dá wọlé pé pàtàkì ìlùmọ̀ ìdíkẹ̀rọ táwọn ọ̀gbọ̀n mọ̀mìnì ẹ máa tẹ̀ rántí torí pé rántí máa ṣe múmìnì òun ṣe láǹfààní abẹ́nú àrùn ọlọ́run ṣàyẹ̀wò sí wa ọlọ́run ṣàdúró sí wa. ó tún wọ́n ní kí táwọn àgbà kò ní ìdòwò yìí ó ṣe pàtàkì gan-an nínú tẹ̀lé wa kódà òun gan ló bí orúkọ yẹn torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà sẹ́yìn bá lọ àwọn àyè kọ̀ọ̀kan sẹ́yìn bá tó mọ́tòlásì tí mo ti fẹ́ gbà wọlé nìyẹn sábà ní akírun tán bẹ́ẹ̀ lẹ́yìn àlejò kan tí wọ́n náwó ó kẹ̀lé ìtàgédé dìde ìjọba sálámà sábà yóò kẹ́ dìde ni àwọn àlejò ẹ̀ lápò ẹ̀fẹ̀ oró ní o mọ́tàsẹ́ǹtì ní o ẹ̀hónà òun ní o ọmọ kan òsì ilé ní o òun ti jẹ lákàtà ní o tí ẹ bá bá bọ́ọ̀ bá ti dò kó bẹ́ẹ̀ lọ́dún ní oṣù tuntun lẹ́gbẹ̀ẹ́ kan tí ẹ lápò ẹ̀ ọ̀pọ̀ ọjà ìdílé kan ní o bá dì ní sọ́nù ní o sọ̀rọ̀ ṣé mo ti yẹ kó rí mi káwá sọ bí ọlọ́run lé o ilé àgbẹ̀ ilé bábà kò yẹ kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́jọ́ àwọn ìgbé gbogbo tí òun lè kàn wá ló tẹ̀lé ayé yìí ọ̀pọ̀ ọrú ẹ̀ ti tẹ̀lẹ̀ ṣáájú àwọn tó bá ti wá èèyàn mi o ó rẹ̀ ni o kódà a máa sinmi lójú kó lẹ́yìn pé èyí ó gbé bùkátà rẹ̀ lọ báyìí eléyìí náà gbọdọ̀ mọ́ dáadáa ó yẹ kí o ti kọ́kọ́ rò lẹ́sìn kẹ́pẹ́ bùkátà tí mo fẹ́ lọ gbé báyìí ìjọ lè gbọ́ bùkátà yẹn. ó yẹ ká gbọ́ yé to that extent pé bá a lè ṣé kátà yẹn bẹ́ẹ̀ bá a lè ṣe olùfẹ́ni tó lè kátà yẹn ń gbẹ̀yìn wálé bọ́lá ló lọ ó wálé bẹ́ẹ̀ tó wá wọ́n ọlọ́run àwọn wá bá ọlọ́run nílé ọlọ́run láti wá bó ṣe wọn ọ̀dọ́ wọn à ń wa kan yẹn tó bá ti tó bá ń pariwo nínú ẹ̀ wọ́n nígbà ìwọ mọ́sálásí kí lẹ kọ́kọ́ ṣe náà wọ́n fẹ́ ẹ kọ́kọ́ ṣe ẹ̀ ṣe ẹ̀ ń wọ̀nà lọ́wọ́ èèyàn tí ò lè ṣe fún yàtọ̀ lọ́ bá fẹ́ wọ́n ẹ̀ fẹ́ ṣe mẹ́fìlá alákà méjì kẹsàn fún ọ̀rọ̀ àdàlà tó ti bá gbọ́ bùkátà mi eléyìí la sàfẹ́kù rẹ̀ ká tó pariwo sọ́dọ̀ ọlọ́run a ti pariwo a ti fẹjọ́ ọlọ́run sún àwọn èèyàn ọlọ́run wa ni ṣùgbọ́n ti fi ọfẹjọ́ mi sàwọn ẹ̀dá rẹ̀ ó yà ká máa gbọ́ bùkátà ń gbà torí kí ló ti sọ̀rọ̀ rẹ̀ ní asọ́nẹ́ẹ̀dì ọba wo ni ọba taa na máa ka bùkátà ọba tọ́pẹ̀ ní àkọ́mẹ́ jù lẹ́yìn ló wọ̀ mí wá gan ní sèmi ayé wa gbogbo eléyìí náà ló wípé gbogbo tó wà láwùjọ wa yìí àwọn àwọn muslim kí náà sí wa dáàbò anáwó àwọn yìí kí wọn fún pa ó ní ẹ lọ mọ o máa fọkùrù àṣà alẹ ìkùn mi ò pààyà òsì lẹ́yìn lórí tó bá gbọ́dọ̀ tàyè mí tàyè tó ni ẹ kọ́kọ́ gbàgbé rẹ̀ òsì sínú tó lè tààmù mi ni torí pé ó ọba tí máa rọ̀ lọ́rọ̀ wàláàkìn oníṣùgbọ́n o àṣà alẹ́ ìkùn ó tí mò ń pa àlè àlùmọ́ yìí lórí ni pé àyìnyẹ́fà alẹ́ ìkùn mo dúnìyà fọlọ́run wá sí ayé fún yín ìyẹn ni pé ó ṣe kí ni o ó sí ayé ẹ̀sìn sábà ni wọ́n sí ayé fún yẹn wọ́n tẹ́ ayé fún fátànà fàzú à kàmà tànà fàṣù à ẹ̀yin náà wà á máa bẹ̀rẹ̀ títí fanfa wípé àwọn náà fẹ́ límọ́tò ogún ilé ọgbọ̀n sókè ìyẹn wà lágbè kúrò níbi tọ́lọ́run fatukulikukum kama ahlakitahun kama ahlak yóò wà ní pé yóò pàparun torí pé báyé bá sí fún yẹn mẹ́jẹ kí n tẹ̀yìn yóò gbàgbé tọ́lọ́ ọba dẹ́dà rẹ̀ so anabi sọ fún àǹsàdé pé ẹ wá tó bá jẹ́ pé ntẹ́ jẹ ntẹ́ mu ntẹ́ fi gbọ́ bùkátà bá ní ìyẹn ìṣe wàhálà mọ̀ mí ni torí pé olóṣè pé rẹ̀ ó ní wa ma khalaqtul jinna wal insa mi ò dá ọmọ ní àtàlìjànú mi ò dá wọn lásán ó nítorí kí ni lè àbùdù kásá lè mẹ̀mí lọ́kàn ó ní tí mo ní ká ṣe yẹn o. Ma wùrí ìdùnmí ni mi rí zikì ni kì ṣe pé mo ní kí wọ́n máa pèsè jẹ́ mú fún mi wọ́n máa wùrí ìdùn ayùntì ìmú ni bẹ́ẹ̀ ni mi ò fẹ́ kí wọ́n wó oúnjẹ fún mi ó wà ní ìnàlá torí pé dájú ọlọ́ọ̀bọ̀ kan ṣoṣo ó wà rọ̀záàkù kí ló pe rẹ̀ rọ̀záàkù òun lẹni tí máa pèsè fún ni so kò ní ilẹ̀ ó ń bò sí pé rẹ̀ nínú rọ̀záàkù kí làwọn wá tọ́ba pé yẹn pé ẹ̀dá kí ní pè ní Abdulrasaq ẹlòmíì ò fẹ́ mọ̀ túmọ̀ ẹ̀ ó sì ń wádùn àmì kiri wáyé tí ò lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àdàdà rẹ̀ tó sọ pé uwa Razak ó lè ní ní Razak ẹni ó lè sọ pé òun Razak kò sí lórí ilẹ̀ àìdá nù yẹn nàbàlùjẹ nù kò sí ẹ sọ fún yẹn kan lórí ilẹ̀ tó lè sọ pé ń sọ lágbájá dolówó ẹni tó lè ṣe sọ́kè ẹni ọ̀lẹ́ sọ̀nà tó lọ́wọ́ ọlọ́lá oríkìrì aláàbò ká mélòó mélòó ni ọ̀rọ̀ náà bíi owó tó lẹ́kọ̀ọ́ padà tó sí ẹ̀ yín ẹ̀ padà rí pé àìní náà ló padà jẹ yín torí pọ́nà ò kátà náà rí ìdíkì náà àmẹ́rin tí wọ́n sọ nítorí owó ta ní o ọlọ́run kí ni àkòrí wa sọ gan ní gbogbo ara kò fẹ́ tí ò fẹ́ mà bàbá mi máa jọ kẹjọ ẹ kí làwọn bàbá mi ti wò lè alọ́ọ̀lù bàbá alọ́ọ̀lù tó lè súná sẹ́nu wípé alọ́ọ̀lù súná yẹn ìbéèrè yóò wá èwe kí ni o. èdè haúsá ni. àlálùkù wa ahọ́n ló dàgbẹ́ sópè lọ sí pé a lọ síbi súnà tó bá tẹ́bi súnà bá ní tó ti yé sábà tó kalẹ̀ dáadáa ẹ padà rí ìtumọ̀ yìí pé ibi tí wọ́n fẹ́ lọ ní pé à ń lọ bí súnà òṣìṣẹ́ ọlọ́run lórí ọmọ ìyẹn ní ìlànà ọmọ lórí ìlànà ọlọ́run lórí ọmọ ìlànà ẹ̀sìn lórí ọmọ lábàbọ̀dì alọ́bí súná alọ́bí sọmọlọ́pọ̀ ẹ wà ní ike ibi sọmọlọ́pọ̀ yẹn ta ló sọ fún akójọ kéde ní kábọ̀mọlọ́pọ̀ ta ló sọ pé káfárí rẹ̀ ta ló sọ pé káfárí fún sọ̀rọ̀ kéde tàbí àwọn náà nìyẹn tó ta ló sọ yẹn fún abúlé náà èyí bẹ́ẹ̀ ni púpọ̀ tó wálẹ̀ dáadáa àtàwọn àpèjúwe tó lè ó lè ní pé tabali àti àpárí àpẹran àpèkìmọ̀tì àpárí àpẹran àjòkójọ́ èdè kò sínú àlùkòrá ni kò sínú mo ẹ ìròyìn wa yẹ kọ̀ náà mo láti wá rí òde àwọn afẹ́yàwó àpèkìmọ̀tì àfẹ́yàwó ẹ yóò wá fún. yóò wá àtẹgbá yóò wá àtàwọ ọ̀pọ̀lọpọ̀ wọ́n tún lọ́wọ́ ẹ̀rẹ̀ ẹ̀ lóyún wà fún àná náà bó láti rí ẹ̀rá fún nínú wọn olùsọ́nà òṣìṣẹ́ ọlọ́wọ́. ìgbà ní wípé abiwá bùkátà kí ni máa ń yà alákọ̀tún bẹ́yìn wà islam awùdàkù àdùnnà kẹfàlùkù bẹ́yìn ní islam wà wà sunna kí ni ìbáfẹ́ ti ń bẹ láàrin gbólóhùn Islam àtúndò àti sunna eléyìí ni wọ́n fi dàwọn yẹn láàmú lónìí tẹ bá wọn máa kà tó bá lòun ṣe sunna lónìí tó ti tọ́wá ti lè gbọ́ báyìí àwọn yóò lọ sáà fún mi àbá ni wọ́n ti ní wọ́n mọ̀ ká fún mi àwọn bá a pè láàbá lónìí àwọn bẹ ilé fẹ́ẹ́fẹ́ sọ torí pé wọ́n ti sọ di ìṣesí àwọn alákatakítí tẹ ọ̀rọ̀ àbẹ̀bà tí wọ́n gbé ìgbà tuntun kan wá àwọn bàbá wa kọ́ nìkan lẹ́yìn tí òun kọ́ ní sìn bẹ́ẹ̀ mọ̀ ní pé àtìbọ́ yẹn ṣe ìtọ́nù ló fẹ́ tà wá láàmú lórí ẹ̀ bóòlù ṣe wí àwọn bàbá wọn sọ ọlọ́wọ́ paná adébọrí bá a gbé yẹn bá a gbé súnà lẹ́nìkan àlá paná adébọrí bá a gbé yẹn bá a gbé súnà lẹ́nìkan kò bá a kọ́ lẹ́yìn tí wọ́n ṣe wí ọlọ́wọ́ paná adébọrí bá a gbé ìsìlámù ga àbí adẹ́pẹ́ bàbá sọ fún mi pé báwo agbẹ́kìnì o islam gan adẹ́pẹ́ al-islam wà sọ̀dá ṣe ìbú wà bí. ó ti mo rò bó yá yìí adẹ́pẹ́ kìnì o torí náà bàbá yẹn gbọ́ fún tẹ̀lé wọ́n mọ̀ ní pé al-islam wà sọ̀dá wà sọ̀dá sí al-islam wọ́n tẹ́ pẹ̀lú islam òun náà ní sunna wọ́n tẹ́ pẹ̀lú sunna náà ní kí ni olùsìlám bẹ́ẹ̀ problem wo la ní lórí àlámọ̀ yìí yẹn òun náà lè àti wàhálà táwọn wo táwọn ọ̀sẹ̀ ti gbé kalẹ̀ láti lè lé wa kó lórí ẹ̀sìn wa bẹ́ẹ̀ lọ fẹ́ ṣe ìtọ́n alẹ́ yìí nínú láàyè láàyè ìgbésí náà ti yọ ọlọ́kùnrin wọn bá ṣe ìtọ́n wọ́n ti lórí ìjàmbá lórí wa láàyè rẹ̀ bàbá tó mi náà. wọ́n máa fẹ́ òfin ṣe ìfọ́nù ti fún ọba dára rẹ̀ sáàmù níjọ́ náà ọba dára tó sọ pé wọ́n إلا إبليس أبى واستكبر وكان من الكافرين أنا الشيطان أبى ملائكة تقول أقول بعد ما دام فساجا يو gbogbo wọn ti ní gbogbo wọn ti forí balẹ̀ fún ìlà ìbílísà àyàfi ìbílísì nìkan àbà ọkọ̀ wọ̀sápàlà ó tún wá sí mọ́tòmọ́tò pé èmi ó ẹni kọ́ ọ̀dá bàtà rẹ̀ rọ̀ ọ̀tọ̀ ọ̀dá lójú dábàá yẹ orí rẹ̀ kí mo bá lọ bá wá ní àìkú orí kan rẹ̀ kó kí ni kó tó lọ. ó ní ma ọkọ̀ láti náà láwùn ó ní pàtó ma àbúrò ìsani ẹni tó ọ̀sùn tó ẹ̀mí mi nílé ẹ̀dẹ̀kùn lé kí màá lọ sí wọn lọ́wọ́ ń lọ sòkó níbo ṣèrọ àtọ̀ká mùsùlùmí ojú ọ̀nà rẹ̀ tó tọ̀rọ̀ ní ìlú ẹ̀kọ́ sí ni. wọ́n náà bẹ́ẹ̀ lọ àkàrà òṣàkìrì máa ń wá ní lọ́pọ̀lọpọ̀ wọn náà sí lọ. adékè ẹgbẹ́ wa bá o ṣègbọ́n àwọn olóògbé owó ní o wọ́n lọ́wọ́ tó ṣèrọ àtọ̀ká mùsùlùmí ojú ọ̀nà rẹ̀ tó dúró tó tọ́ lẹ́gbẹ́ o ìrẹ́ pé ojú ọ̀nà ẹ̀sìn tí wọ́n fi ráàmù rẹ̀ lórí lọ́dún kó sínú. Tẹ́lẹ̀ wá bí mi ń sìn, tàbá lọ sí wéèdè, tàbá ní kí ni wọ́n pè ní súnà lókàtà wọ́n sì rà. Lítírálì mi ní súnà gan, orí kí ni o? Àṣìrọ̀ ọ̀tọ̀, àwòtọ̀ yìí. Ojú ọ̀nà táwọn kí ni táwọn gbà ìyẹn pé ojú ọ̀nà yẹn sábà bísẹ̀sì yẹn oríṣi ìtọ́nù ti lé ní pẹ́tà lọ́wọ́ ọ̀dẹ kí ni lọ́wọ́ ọ̀dẹ kò sí. adẹ́wípé ibẹ̀ ló tí wọ́n ń sojú lọ́yìn fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kẹ́kẹ́ ẹ wá o tẹ́ bá fẹ́ ọ̀rẹ́ sí ẹ̀yìn àwa ẹ má tìlú tó fẹ́ dú wa dìde díẹ̀. ìsìláàmù yìí ìsìláàmù ẹ̀sìn yìí àbí ẹ̀sìn yìí bọ́wọ́ ọba dára náà ò lè gba kàn ní ìlọ́wọ́ èèyàn níjọ́ ìsì àmà tó bá mú kàn ní wàá sí ó ní sẹ́kí ni ó ní wà máa ń yọ sẹ́rì gẹ́gbà ìsìláàmù yìí náà kí ló pé bàbá yìí ń bá ìlú bá ti bẹ́ẹ̀ ní ní kúwà kúwà fi nà á kí wọ́n fi ń yẹn lọ́wọ́ àti. gbogbo ẹni tó bá máa mú kàn ní ìwà níjọ́ àmà tó bá pè lẹ́sìn ẹ̀yà wa ọlọ́run jẹ́ bàbá àṣà òun. torí pé ẹ má tún gbé ìdòwú wọ̀nyí díẹ̀. lẹ́yìn ẹ má yẹ ẹ̀kọ́ sẹ́yìn mi tó bá pe kìíní kan lẹ́sìn ẹ sọ fún pé ṣé ìsìlámù ni. ẹ ti pé ṣé kí ni o ṣé ìsìlámù lọ́dún ká ṣe. bí ìbá dá ṣe ìsìlámù ẹ ti sí gbogbo tó wọlé lọ́wọ́ fún yín. gbogbo tó wọlé sọ̀rọ̀ ẹ̀dá gbogbo tó wọlé wàá gbé torí pé kò sí sọ́fẹ́sà lọ́wọ́ akọ́dákí yóò wa. bẹ́ẹ̀ àwọn ìyá wa ọlọ́run kádàrá pé kó tètè máa yára ara wọn mú kọjá ọkùnrin bó ṣe rá ìyá wa àwòrán tó tètè rá mú bí sọ fún wa kọjá kí ni o àmọ́ bó tiẹ̀ jẹ́ sọ pé àti àwọn gbogbo wọ́n tẹ̀lé kí ni o àmọ́ tí rẹ̀ bá dé bàbá wa ló dé jù torí pé ó ní ń bá ti lé ní fóònù tẹ ẹ wà yìí tẹ ẹ bá ti torí ilẹ̀ ìrẹ́ nìkan ọmọ ẹ̀dàmú àtìtàgbọ́n àbúrò mi ló ti jẹ ẹ̀ mi ìwọ lọ sọ̀rọ̀ ní ibi tí mo ti lé ní ìwọ lọ ṣe wàhálà bọ́ ṣe mo padà síbẹ̀ ọ̀nà náà ẹ̀yin àwa ìsìláàmù àwa lè rí ìsìlámù ìgbọ́lé àti ká mọ tí wọ́n pè ní ìsìlámù kan. Nàá àlùkò àti tuntun bá dàgbà ọ̀hún ṣẹlẹ̀. Rìsẹ́pù rà kúrẹ́ tírì. Ó ní ìmùnà jì náà ẹ̀yìn ìgbà wọ̀ ní alẹ́ ìsìlámù. Àgbà mi ń dàgbà wa. Inú mi ń túbẹ̀ ní káyà. Ìyẹn pé inú mi sì ń dùn. Ọ̀tọ̀ ní kẹ́tò kó sí yẹn kó má máa kẹ́ ẹ̀kọ́ lọ́sẹ̀ máa wù yí báyìí. Ẹ

ara ilé sẹ̀rẹ̀ lọ́wọ́ fi ń rán òṣìṣẹ́ sí wa pé tètè lọ àwọn mi o lọ mi o ó wá sọ wípé ó ní lágbára lórí kíni àwọn ẹrú mi tó bá jẹ́ mi tó sàpọ̀ mọ́ ẹ̀sìn wọn fún mi ò lágbára lé wọn sínú wọn lọ́wọ́ ìyẹn pèsè sọ́ọ̀tù lẹ́yìn ó lórí ẹ̀ka kẹlẹ́ bàbá sọ pé ìsìláàmù ìtumọ̀ ní nàìjíríà ń da wà ní àlè ìsìláàmù dájúdájú bá tẹ̀lé ẹ̀sìn lọ́dọ̀ ọ̀rọ̀ oníkíni o òní ìsìláàmù tó bá lọ́sẹ̀ tó wí nìyẹn àwọn àdúrà ṣe ẹ̀dáàbò ìgbàwó ìsìláàmù dé náà ìsìláàmù ìgbàwó ló dé kí ìgbàwó ló dé ẹ bá tún pé mo béèrè béèrè mo máa dá sí ìbá ìgbà tá a ti rí àbí àlẹ́ mọ́mọ́ kò rí bẹ́ẹ̀ o anabi Muhammad sallallahu alaihi wa sallam òun bá ló mú ìsìlámù wá o tó tiẹ̀ sẹ́kì fún alẹ́bí rẹ̀ gbogbo àwọn anabi tó ṣáájú púpọ̀ tó ṣáájú wa gbogbo wọn kí ni wọn o mùsùlùmí ni wọn o alùpàdé sọ fún wa pé a kùn tún ṣùwàdà ìgbà hábàrà kú bẹ̀rẹ̀ o.

ó wá ọmọ rẹ̀ pé ẹ dákun ẹ̀sìn wo ẹ̀sìn gan-an kí lẹ́ẹ̀ máa sùn sí ìgbà sí mọ́ ó bá bàbá lọ mi kó sí kéè bàbá sẹ́yìn ọ̀bá mójútó ọmọ rẹ̀ Islam sẹ́yìn ọ̀bá mójútó ọmọ rẹ̀ ó fi ó tá a máa ṣe máa ń pè kalẹ̀ sẹ́yìn ìwọ́n náà pọnmọ́ ìwọ́n náà ìwọ́n mẹ́rin gbogbo a bá bẹ̀rẹ̀ máa wá tá a bá ayé wa ẹ jẹ́ ká máa fẹ́ láti náà rárá bó o ẹ lẹ́yìn mi. kí rí o náà a máa sin ọlọ́run rẹ wà ọlọ́run tó jẹ́ ọlọ́run bàbá bàbá rẹ ọlọ́run wa Ismail ọlọ́run Ismail wáyé sàá ọlọ́run bàbá ní gangan ìsàá kíná pé ìlà àmú àhìlà ẹ má lọ pé bá a ti kàdé ọlọ́run lágbájá ọlọ́run kan náà ni o wà náà lò lẹ́rú mùsùlùmí àwa náà tẹ ní ìkiri wá o mùsùlùmí ni wá. Nàá ọmọ rẹ̀ ti dá Yusuf ọmọ tàbí o ọmọ ìyàkú ẹ̀gbọ́n tó rí ni ó ní rọ́ọ̀bì. ó ní rọ́bì rọ́bì tàwọ́fẹ̀ni rọ́bì mi máa àmà ẹ̀rà rọ́bì tàwọ́fẹ̀ni mùsùlùmí náà ó wá kí ni wà á lè yí kí náà rọ́bì kọ́dà àbẹ́yìdà ni mi nàìjíríà kọ́dà àbẹ́yìdà ni mi fẹ́ kọ́dà àbẹ́yìdà ni mi nàìjíríà ìwọ lọ fún mi nínú ọlá wà á lọ́kítà ni mi dáwọ̀ ìlànà àbí ọ̀sì fi àwọn ìtumọ̀ aláwọ̀ fi mọ̀ mí. fàátìrò sàmìlàwáàtì wọn á ìdàbọ̀bà tó lásán àtìlẹ̀ ẹ tàwáfà ní mùsùlùmí kí ló dé pàmí ní mùsùlùmí wà á lè ní sinmi bí ẹja bó wa á ti fi lẹ́gbẹ́ gbogbo àwọn àlejò tó ṣáájú kí ni wọ́n mùsùlùmí látòrí tani látòrí àyè àdá adájọ́ kí ni wọ́n ẹ̀fọ́ ni wọ́n sìn ẹ̀sìn Islam àwọn àdúgbò ó dà kí mú wọ́n o. mo fẹ́ wá sí lẹ́kùn láti tètè kọ́ ra wáyé tí ò ní túwọ́ àlàlá tó ní lọ rán pé kí làbẹ́ni mú wá gan báwa ló tó mú ìsìlámù wá ní tó tó mú ìsìlámù wá òkò mú ìsìlámù wá làwọn ẹ̀kọ́ tó sọ ní ó ní mẹ́sàn-án ní ìkà mẹ́sàn-án ní àmì ó lápèjúwe òun àtàwọn ànábì tó ṣáájú kápẹ́tà lè wọ́n ju lìn bánà abẹ́yìí tán ó dà gẹ́gẹ́ bí àwọn arákùnrin kan ní bánà abẹ́yìí tán wọ́n fi kí ni wọ́n kọ́lé wọ́n kọ́lé kan fa àtàdà wù wá àjùmẹ́lá wù wọ́n parí ilé yẹn wọ́n ti kọ́lé yẹn pọ̀ sí pẹ́ ìlà máwùlì ìlà bìnnà wọ́n ti wọ́n kọ́lé yẹn ó wá kó àyè lọ́ọ̀kì kan ṣoṣo sílẹ̀ yóò ṣe kí ni yóò kọ̀ wọ́n àwọn èèyàn wọn lọ sí ilé ayé yẹn ní àbílẹ̀ ìtìwádà tó yìí àbílẹ̀ ìtìwádà tó yìí kẹ́yìn wá dé búlọ́ọ̀kì kan sí ó ní àná sí ní kàlíńdà bìnnà wà á nà ká sàbẹ̀lẹ̀ àbíyá ó lé mi ní búlọ́ọ̀kì kan tó kù èmi ní kíni èmi ní bẹ̀rẹ̀ àtẹ́jọ́ ọ̀rọ̀. ìtumọ̀ ẹ̀ ṣe ìsìláàmù báwọn èèyàn ti ń sìn ìmọ̀ tẹ́lẹ̀ táwọn ti ń sìn ó lè nínú àwọn àti wọ́n ti kù wọ́n ti páláwó àmọ́ àwọn ayẹ ẹ̀ka tó kù bẹ́ẹ̀ nígbà tó kí ni o ni wọ́n ní kí n wá sí. ó ti ṣe wa ní ìsìn alẹ́ ju báyìí nígbà tó ń ṣe kí ni tó wá ṣe. ìsìláàmù ló wá ní kí ni ló wá kóló fún wa àwọn ayẹ tó kù ló wá ní kí ni ló wá pàfẹ́ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ gbogbo àwọn anábìtò ṣáájú.

sábẹ́bí ní ìgbà wa dé yóò wà tó mú òfin míì tó yàtọ̀ síta kọ́kọ́ yóò mú wa ìyẹn ni pé òfin tó sáájú yẹn àmì ṣèkìlì o àmì ń lò àwọn a máa lo òfin wo òfin tuntun ibẹ̀ láti ní májẹ̀mú láéláé àti májẹ̀mú kí ni májẹ̀mú tuntun. ìyẹn ni ìyàwó tí òfin bá dì sí wípé kí májẹ̀mú láéláé tó dé tèmi wọ́n lo dírà kan sáájú wọ́n dé wọ́n ì sí ẹ̀yìn àpọ̀gẹ́sì tíra àti àpògẹ́tì iṣẹ́ kan ó pa sẹ́ẹ̀tì àwọn kan rẹ́ tó ti yé wa nínú òfin àwọn kan ó padà àwọn kan rẹ́ òfin ti yẹ wà fẹ́ jẹ́ kí ni òde kí ni o kó tún pa sí ibẹ̀ kò lé níbẹ̀. kí mo fẹ́ fara tuntun láti dá mi mọ́ ọ̀rọ̀ yìí pé àdàbọ̀ Muhammad èké àtọ̀lọ́kọ̀ kó máa bá only the seal of the prophet olùlẹ́ni tó wá parí tó wá dé ó wá dé ó wá dé láti. ó sì wá sí ẹkún ìjànàbí ọlọ́run ìyẹn ni pé gbogbo iṣẹ́ tí ó tàbí sọ́mọ̀ wá ẹ máa bọ́ ìdára o gbogbo iṣẹ́ tí ó ti sọ́mọ̀ wá bó mẹ́mi rẹ̀ pé máa ṣe báyìí máa ṣe báyìí báyìí ni mo fẹ́ báyìí ni mi ò fẹ́ ó parí bàtà mi ti lọ kò sí sẹ́yìn bẹ́ẹ̀ kan bá tó bá lóun rí sọ́mọ̀ kí ló rí ẹ má dáhùn òun sọ̀rọ̀ àjẹ ó ní àmà wípé kò sóore kan báwo ló fẹ́ fún àlè ọmọ yìí tí ò sí kí ni o tí ì fi ṣàlàyé ẹ̀ fún mi kó lè ṣàlàyé ẹ̀ fún yín kò wá sí tí ó dà burú fún yín tí ò dá kó ṣe kí ni o ó ti sọ fún mi tí mo lè ṣe kí tí mo fi kì í lọ lọ́dẹ aburú ni o rẹ̀ kó ń jẹ ìkí àtọ̀rọ̀ náà fún wa bá bọ́ alẹ́ wa Muhammad tó bá jẹ́ pé tó bá mú tá a wá lóhùn àti súnà tá a ní kí ni o tá a ní bákan náà ni a. àwọn abidé kí wọ́n ní ìyàtọ̀ láàrin súnà kí ni o àti ìsìlá kí ni ìyàtọ̀ rẹ̀ dáàbò. àwọn apè súnà lẹ́ka tó ní kí ni ojú ọ̀nà òun tó wá ń pè súnà rẹ̀ ni pé ojú ọ̀nà tá a fọ́ ànẹ́bí gbẹ̀yìn láti wá practice láti mọ̀ lẹ́kìnní láti mọ̀ ẹbí tẹ̀sí. mo lè bó ti yẹ wa ní Yorùbá báwọn ojú ọ̀nà tá a ti kiri o tá a fún ànábì gbẹ̀yìn láti máa lò láti kiri láti máa pírátìsì ìsìlá torí pẹ́pẹ́ lójú ọ̀nà tó ṣáájú a ní kó mọ̀tẹ̀ lójú ọ̀nà yẹn sẹ́mi kó lójú ọ̀nà kan ní pé kájẹ lẹ́lẹ̀ nínú kíló àwọn ẹlẹ́dẹ̀ kì í dé wọ̀ àbí àmọ́ nínú kíló àti wa kí ni o láti àmẹ́lò náà tọ́pọ̀ àmẹ́lò àdájú ìbò sáná. rákà mélòó wọ́n nínú tí àwọn náà ni ti wa àmọ́ àwọn wọn ò pé tí sọ pé a gbọ́dọ̀ bẹ́lú àtẹnu tí àwọn àmọ́ àmọ́ pé àtìmáwọ̀ ti kiri o ó pọ̀ nù ẹ̀ yóò takora wọn lẹ́yìn bẹ́ẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹlẹ́bẹ̀ torí pé yóò bá takora wọn ni wáyé ìdè tí wọ́n ti kiri tí wọ́n ti ó ń takora wọn because ó hàn bí òòrùn ni kò bẹ́ẹ̀ sí kiri yóò kàn tó lè gbà pẹ́lẹ́tẹ̀ kì í ṣe kí ni o kì í ṣe èèwọ̀. Nàá àdẹ́kọ̀ Mohammed ìkí àtọ̀rọ̀ ọkọ̀ máa bá. Gẹ́gẹ́ bó ń ṣàlàyé fún abẹ́rú tó jẹ́ ọ̀nà tí ó ń gbà mọ́ lọ́dẹ̀ wọn mọ́ sá mélòó ni wọ́n mú. Pé ibi bá a ti mọ tí wọ́n mú fẹ́ẹ̀ mọ́ nígbà táwọn ẹni kò sáwọn ọmọ òde sọ́mà lọ́bọ̀ bá ọba dáadáa rẹ̀ wọ́n ló dé sọ́mà kan ó padà àlejò àwọn musa aleyhi sọ́lá nígbà tí ń padà bọ̀ alejò musa wá sí pé kí lọ ọlọ́run rẹ fún ọ kí mo pè kí lọ ọlọ́run rẹ kí ló fún ọ kí lọ bàbá sọ ó ní wùtí tu kàmsí na parí lọ fi kúlè yẹwò mi wà lẹ́yìn la wọ́n fún mi ní fífì lákà lọ́sà àti ní kíni o àdìlóru ó ní aaa. ọlọ padà sọ́dọ̀ ọlọ́run ọba rẹ ìmọ̀ràn mi ò lọ rẹ aláàánú ni kò tí ó ti ṣe yóò tẹ̀lé sàdá òkú àlùmọ̀ rẹ ni àlùmọ̀ rẹ̀ lábára fífì yìí lọ padà sọ́dọ̀ ọlọ́run ọba ní kó wọn bí kù torí pé wọ́n fún mi ní tí ò tó yẹ kó o ṣe kí ni o rákà rákà méjì na kí ni nọ́mbà ní pẹ̀lú òmójútó lọ́jọ́ náà bá rẹ kókó mi kù. sórí ìbẹ̀rẹ̀ sí ni pé èrò sáfà àmẹ́tiwa wo àmẹ́tiwa musa ó kéré tí wákàtí náà rà mí. nàá ìfẹ́ lábẹ́ kí ni pé àmẹ́tiwa Muhammad gbogbo ti sọ wọ́n ṣèrò lọ́rọ̀ ẹ̀yẹ̀ fún kọ́lọ́kọ́lọ́ rí wọ́n ṣèrò lọ́rọ̀ ẹ̀yẹ̀ fún wákàtí máa báwo ló ṣe máa àlàmílà ti dá Ibrahim àmẹ́bí máa ń jọ́sìn fọlọ́ lórí ìlànà bàbá bàbá rẹ̀ Ibrahim tó bá ìyẹn ni pé ó máa ń ṣe náà fìlì ó ti kírun ní kaaba kírun ọ̀rẹ́ yóò dókè kíni kótóde àmọ́ àwọn ọmọ ìpínlẹ̀ alákà méjì mẹ́ta mẹ́rin yóò dókè kíni lóko ènìyàn. Dàám ibẹ̀ láti wá rí pé níta fún mi pé àlàyé báwo lẹ́yìn ti practice Islam tí ó dókè kíni o tí ó lè pé ọ̀nà ò lẹ́yìn ti ẹlẹ́kẹta lọ ẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa ń gbọ́ Islam kí mo kéé wọ́n máa ń gbọ́ Islam ọ̀pọ̀lọpọ̀ wọn lọ sáàbì kí ló ń pè ní Islam gan bimane kẹlẹ pé nínú túmọ̀ rẹ̀ gan kí ló ń pè gan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rò pé Islam òun ni ojú ọ̀nà bá a ṣe ń jọ́sìn fọ́nà nìkan ṣoṣo bẹ́ẹ̀ ni àmọ́ kò tí ì pè kí ló Islam òun tá ń pè ní Islam. ó ní ọ̀nà wo lọ́mọ nìyẹn ó ti gbàlùsẹ̀ ní ayé rẹ̀ kí láti ọjà rẹ̀ ọ̀nà káàfin gbà lo ayé wa báwo là á ṣe lò tẹ̀lé o torí pé ẹni tí ló fà á tó bá ní tẹ̀sí ẹ̀fọ́ àdàbọ̀ olùsọ pé sọ̀lá àti sọ̀lá àti mi wà lóṣù kì wà á máa yá àyà ìsẹ̀mí mi bí ìṣe máa sẹ̀mí láyé wà á kéde wà á mẹ́mẹ́ ẹ̀sì ikú mi tí màá kó láyé lè láyé rọ̀bìlà àlẹ́ mi ọmọ mi kàn ní òun rẹ̀ ìyẹn ti pé ìjọsìn ní màá fi ṣe. àjọṣe all the aspects of life gbogbo ìsẹ̀mí ayé wa pátápátá náà kò ní kí ni o Islam olùkọ́ àtọ́jọ́ pé tẹ́ bá pé kúrò àdìbò àdìbò kalẹ̀ yẹn táwọn sọ́la yẹn nìkan lẹ́ẹ̀kan a lè tètè má mọ ẹni tí mo bẹ̀rẹ̀ tí mo fi wálẹ̀ kan sóye wípé tá a bá ní kí ni bẹ̀rẹ̀ tí mo tẹ̀lé lẹ́ẹ̀kan náà bàbá ká béèrè pé mẹ́rin mẹ́rin múlá múlá mẹ́rin náà kọ́ra a lè má rìn ní pèsè tèmi kí wọ́n pè é àwa tá a jẹ́ táyì ṣe specialist nínú màlúkọ̀ án lálẹ́ tètè mẹ́rin lápèjúwe ẹjẹ kì í yára díẹ̀ irun àyílà tá a kì láìpẹ́ ní ìsìn lákà mélòó là á kì mẹ́rin àbí sálábẹ́kù á lè rí bálákà mẹ́rin o díbò rí ẹ̀ rí bálákà mẹ́rin nínú ẹ̀ ẹ má yẹ ẹ̀rọ bẹ́ẹ̀ kẹ́ ẹ̀rọ bẹ́ẹ̀ tí o náà mú wa ẹ sọ fún pé kò lè rí àmọ́ àwọn ó sàlàyé tó ṣe kíni ibi tó wà fún torí pé ìwé yìí sábà pẹ́ lákà mẹ́rin àyílà lákà mẹ́rin àlásàlì na mẹ́ta sábà kọ ìwé yóò tó báyìí. ọ̀rọ̀ súnà ni mo lò lẹ́ẹ̀kan súnà ọmọ bá ti parí rẹ̀ bẹ́ẹ̀ ti parí rẹ̀ bẹ́ẹ̀ ti bá bẹ́ẹ̀ ti sàwọ́ àbí sábà ẹ̀ kọ ìwé ìwé tó báyìí. kò wá ní rọrùn láti fi fún gbogbo ayé ó wá ń sọ fún àná lèyí pé máa fọ àbáfi náà fi kìtà bí nìṣẹ́ ìhìn ààfin aspect kan oríkè kan ẹ̀ka kan olùtẹ̀lé ayé ọmọ ènìyàn táàfẹ́ ló bá lọ sí láyé ìyẹn ni pé ẹbí ní mo fẹ́ fi ń dò tá yìí ẹbí ní pé in the human aspect of life aspect of life human being èwo ni àlùfáàdì ò dá sí ọ̀ya. bàbá wa ẹ̀yìn lè má sùn bẹ́ẹ̀ o àwọn òbí bá wọn. ó rẹ̀ ẹ̀yìn àwọn ẹlẹ́rìí rẹ̀ lọ́wọ́ tó wọ́n bá ti gbà bínú. bọ́ọ̀lù àti tajà pété ìsìlámù náà fún wa tajà bẹ́ẹ̀ ni ẹ̀yìn náà kọ̀ àlejò lọ́ba adẹ́nu yìí pẹ́ bàbá yìí ló sọ bẹ́ẹ̀ ló sọ ló sọ kí ni ló sọ ló sọ gbòòrò. ó sọ gbọ́rọ̀ ni ọlọ́pàá ká sọ pé bàbá yorùbá ṣe báyìí ẹni tó ka kùránì ó mo ka kùránì kì í ṣe kíkà nìkan mo fẹ́ mà túmọ̀ rẹ̀ lọ́wọ́ ẹni gbogbo wa náà ṣe pé lè kí o báwọn obìnrin àná ṣe rí nù kì í ṣe báwọn akọ́tọ́ ká àmà pàtẹ́ àmà ṣe o àmà pàtẹ́ agbọ́dọ̀ pé ọjà a

bisa kura kura sun yana zuwa zafara wani wala ta kudu amuwara kun bai na kun bilbasi ẹ má gba ọ̀nà tí ò da wá owó o ẹ má jẹ owó orí lọ́nà tí ó padà o èlà àtàkùn náà ti business way over one condition of what of business ọ̀ká pẹ̀lú principle of what of business lẹ́yìn tẹ̀ lórí gbogbo òwe kan lórí ayé yìí níjọ́ mi mm tí mo pè é mm àbí tó gbówó kálukú lọ àbí kò yẹ kó gbówó lúmi yẹn lọ mistake nígbà bẹ́ẹ̀ tó lẹ́sà láyé ẹ̀ fún wa tó gbà wọn ìgbọ́ súnbẹ̀ yìí àwọn yàrá bàbá bàbá mi wọ́n ti láti wọ́n ní àrùn fúnra ẹ̀ business ẹ̀ lẹ́nu kí ni ọ̀wá ní kí ló pè é wọ́n wá ju pé kílẹ̀ ń tà kílẹ̀ ń no akẹ́ invest owó so padà sí month wọ́n rẹ̀ kékeré wọ́n pa ten three a ah, bàbá ní àbísẹ́ kò sínú kíni o kò sínú òwò islam torí bí wọ́n ti gbọ́ yé wọ́n ti kíni o wọ́n ti gbọ́ yé òfin náà ti gbọ́ yé yẹn láàbù ní kó sínú rẹ̀ alátẹ̀sẹ́kù aládùúgbò ó ní ẹ̀wọ́n bí bàbá lọ sọ pé islam ò bára mọ́ o ní ẹwà o ẹ mẹ́sẹ̀ wá sí yẹn o òun rẹ́síkì àwọn èèyàn o fẹ́ẹ́ tí wọ́n bá wọn bá ń bí yẹn bá a ṣe máa ń rò káwá yẹn wà ń bẹ̀ o ìfọwọ́ kọ̀ bá yọ sí. àdá ara ti ní yẹn yìí ẹ má sọ pé kí ìwọ́n jẹ kiri kan o ààrẹ bẹ fílẹ̀ bá wo àti ṣe ti pẹ́ o ẹ̀yin náà nípa ara àwọn ọmọ orí yẹn ni aláṣẹ tó ń sọ pé ẹ̀yìn kò bá ti kú ibẹ̀ ló ti yáwó kiri gàgàgà ẹ má ṣe ń sẹ́yìn ẹni yẹn fún ara rẹ̀ ní wọ́n kiri bíi wọ́n sì sọ fún mi tó rí àwọn so nítorí ẹ̀ ẹni kí ló pé kò fi ra àwọn wa wọ́n á nílò àfi sọ̀rọ̀ pé kí má là yẹ pọ́sí lórí àbẹ́bí lórí ẹ̀ ó wá ní kí ni o àlùfáàsì ńlá àìsà ọ̀bí bẹ́ẹ̀ bá àbẹ̀wò kí ni àbẹ̀wò ìdòwò àwọn negotiate tó bá tẹ́ wa lọ́rùn tí ò bá ti tẹ́ wa lọ́rùn kì í ṣe business àwọn àti wọn pé ẹ nàìjíríà nàìjíríà wọn ni wọn ń fún wa business tó rí ẹgbẹ́ ti ní wípé ó yẹ kẹ́sì tá a lọ́ba tó wòlé sọ fún wípé tó wù ní bá wọ̀ bẹ́ẹ̀ tó wù lọ sí irun tó bá wọ̀ bẹ́ẹ̀ àátìjọ pín gbèsè náà ní o tí wò bá ti lè sàlàyé bẹ́ẹ̀ fún àwọn business ti ṣe kí ni o. ṣòwò èyàn wá sọ pé ìyá ẹ̀kọ́ wa àwọn fún ilé rẹ̀ tó bá ti lẹ́ẹ̀kan fún ilé rẹ̀ ẹ̀bí pé èrè fẹ́ fẹ́ máa fún mi bóòlù àti máa pín náà lórí ẹ̀ torí inú àdámọ́ òwò ní kíni o kájèrè ọlọ́dà gbà mí. bí ẹ wò ẹ wá sọ pé tó bá tó wá gbà wá lẹ́nu bá nínú bẹ̀ ẹ wá bí mi ta lẹ́ni tó sòwò ló tẹ̀lé jù láyé tó mọ̀ wò sí ànágbà ìyẹn pé gbogbo àlàyé ìfọ̀síwẹ́wẹ́ yìí làwárí ajẹ́pẹ́ kò sí ẹ̀ka kan nínú sẹ̀mí ayé ọmọ nìyẹn títún lè ṣe kí táwọn ọ̀rọ̀ sí sí táwọn ọ̀rẹ́ lọ́ba ajẹ́pẹ́ bá ti rà bá ti sà bá ti fẹ́yàwó bá ti bímọ bá ti lọ́kọ bá ti kú

làákàyè wa ni ó bá yẹ yóò tẹ̀síwájú ọlọ́run torí kò ń kọ́ lórí rẹ̀ ọlọ́run sábà ètò gbogbo tí ti kó ìnira bọ̀ má fi yọ má fò wá fà á. gbogbo là kalẹ̀ o tá a pè ní o pè ní yọ ní sunna ìyẹn pé ìlànà sábà ti wá fi lò ó wọ́n wá bí wọ́n bí Aisha rọ́bì wọ́n ti sàlàyé fún wa bọ́ọ̀lù ìwà nẹ́bí tẹ̀lé ayé rẹ̀ lórí ẹni kí ó sọ olùkúlùkùrù àwòrán ààrẹ ó ní ìwà rẹ̀ gẹ́gẹ́ bí àwòrán ààrẹ tẹ́lẹ̀ bá fún bẹ́ẹ̀ lọ́wọ́ àlẹ́bí ó ní kí ó olùkúlù àwòrán ààrẹ àwòrán gẹ̀ẹ́nù wẹ̀ ìyẹn ni pé báà lẹ́bí ṣe ń sùn bọ́ọ̀lù gẹ́gẹ́ ni bó ṣe ń sùn bó ṣe ń jẹun. wọ́n yẹ kó pé sẹ́mi bá fi complete way of life ló mú wá bí gbogbo bí sẹ́yìn jẹun tó ní káwé ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ èyí tí ó bá wà pé kò ní rọrùn fún akò ní sọ táwọn sàbẹ̀ bá ti ní ọ̀sán pé eléyìí ẹ má ti kíni o ẹ má ṣe. adékòmọ́ èyí tí yóò sí nù tí wọ́n lè pa wá láti kákọ́ọ̀tì rẹ̀ tàyàyà ó sàlàyé ẹ̀ fún wa. tó yẹ wa báà náà lè ṣe ń jẹun bí ṣe ń mu bí ṣe ń ná bí ṣe ń sọ̀wọ̀ bí ṣe ń fẹ́yàwó bí ṣe ń bímọ gbogbo ẹ̀ pátápátá tó ní kíta láti ká jọ náà àwọn èèyàn ò tàbí ẹni ká kọ́ sí o àgbàlá ó pé ẹni tó ní ká kọ́ sí nìyẹn wọ́n ìsáwọ̀ yẹn wọ́n sọ pé súnà kí ló dé kò dáa kí lè bàbá sọ ẹ̀dá rẹ̀ fi yẹn o alámẹ́lẹ́ òde kí ni. adisilamu ọ̀dá ni adisilamu mùsùlùmí wọn ò lẹ́nu òbí mi sí wa èèyàn sọ pé bóun ṣe ìlànà bá ní o ìlànà ìyẹn ṣe ìsìlámù bá fẹ́mi fún wa ọ̀nà tó máa practice ìlànà tó ní kíni o láti wù dá. mo rò pé bàbí ìsàgbẹ́sì wọ́ọ̀dì tá a bá ní ànábì ṣe kiri kẹ̀kẹ́ láti ṣe wo ó lè Islam tó wọ́n wá pè pé ojú ọ̀nà tó gbà ní ká practice Islam yẹn torí kíni kábàbà practice islam ẹ bá ànábì mú sáfẹ́ kí ni o mo ṣe practice rẹ̀ kábà practice rẹ̀ bí sáfẹ́ kí ni o bí sáfẹ́ practice rẹ̀ ká practice rẹ̀ títa ń dédé ẹjẹ fún alákòóso lórí ẹ táàbà kírun táàbà kírun wa jọ ó sọ fún wa authenticately àti authentically orí kìíní sọ́dúnlù kámẹ́rà àìkú mú ní ìwúsọ̀lù yìí.

àwọn àgbègbè kílómítà ọ̀gá wọlé ẹ̀ tó kà wọ́n mẹ́yà ó dáwọ̀ àfa àwọn wọ́n mẹ́yà àwọn ọmọ òde èsì ní mẹ́yà á. ẹ má bínú ọ̀nà ẹ̀ lè o ọ̀nà ẹ̀ lè o ó lè ó wà lẹ́nu gan ẹ̀yin tẹ́ wá lòpọ̀ ìlónìí ẹ̀ fáwọn èèyàn làbárè tó bàbá wa ṣe ká lọ́mọ sọ́lá là lórí ó ń lá àìbà sí yorùbá síwà dínà ọ̀hún ó ní kò màsálẹ̀ mú mi yorùbá yorùbá yẹn dáadáa ni wọ́n ẹni rẹ ni wọ́n torí bẹ́ẹ̀ lòun náà ti wá síwà dínà ọ̀hún yàtọ̀ sẹ́sìn wọn kí ló sẹ́sìn wọn kàdínì nàṣọ́ra ó ní islámù náà ṣe bí islámù kiri yóò ní lẹ́yìn sàkàdínì muhammadin kì í ṣe bí ẹ̀sìn tí wọ́n máa mú o bàbá alágége ló kọ orí tí mo kọ̀ fún yóò bá èèyàn dáadáa ni wọ́n wọ́n má lè ó ṣe o wọ́n pọ̀ yẹn o tó bá bóòlù lè ayé wọn gbogbo ẹ̀ wọn o bóòlù àti jọ o ìrì o àbẹ̀bẹ̀ lè kan bẹ́ẹ̀ kásá o bẹ́ẹ̀ pé ṣé o sọ kásá sọ̀lù kábà ràáìtì mú ní ìsọ̀lẹ̀ ẹni tó ní kábà káwọ́ ti pé sábà rẹ̀ là á tẹ̀lé ní àbánilẹ́bí tí àbá it's a very simple question tí ó làjà rárá lọ àwọn àti pé ó dáa tó bá dé

sẹ́ńtúrì tí wọ́n lọ practice ten percent nínú rẹ̀ kò sí olòsì kankan rárá lẹ̀ mùsùlùmí. yẹ́nì àtúntò Umar bin Abdulaziz àtúntò tani Umar bin Abdulaziz àlééfà ẹlẹ́ẹ̀karùn-ún ní nǹkan bí ọgọ́rùn-ún ọdún kan sáàmì ìyọ̀tán ó wá dé ó wá di àlééfà lórí mùsùlùmí ó wá manage ó wá practice Islam rẹ̀ báńkì ṣe ṣe kí ni bó ti gbé wá ẹ bá ti sẹ́yìn báńkì mùsùlùmí sì kún fàyà wọ́n wá ń sọ fún àwọn àpákùnrin pé ẹ lọ fẹ́yàwó ẹ lọ sí kíni ẹ lọ bẹ̀rù ẹ lọ fẹ́yàwó tẹ bá fẹ́yàwó pé eléyìí táwọn ìjọba láwọn ń ṣe lónìí o ẹ ara ṣíṣe tí wọ́n ń bá wọn lọ tí ò sí graduate àwọn pàpà ẹ bá wà Islam ló lẹ́kọ̀ọ́ rẹ pé ọ̀dọ́ ni ó wá ti tó kó fẹ́yàwó kò wá lágbára. ẹni kó lọ fẹ́yàwó ẹ wá ní kó wá máa gba sátẹ́ pàṣẹ́ntẹ̀ nínú kiri nínú wọn zakata ìyẹn ní pé kò ní náà mú ẹ bá nínú pọ́ọ̀sì mùsùlùmí tó bàbá mi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí o pé sẹ́fẹ́ ṣe ní káyọ̀ zakala àti yọ ọ́. ó ń bàbá wọn yìí ò yọ zaka wọn bá lẹ́nu ṣe dígẹ́ ni. wọ́n wá lọ bá àbá kan àbá ni ẹ ìdìbò ọkàn pin báyìí báyìí báyìí ọkàn pin báyìí náà pin báyìí bò ó. tó bá ti àtọ̀ sí bá àtẹ́bí orí ìgbésẹ̀ gbé kalẹ̀ olédèkìní olédè àtẹ̀wọ́n bá. tó dé anáwó Muhammad táàmù ìgbé táàmù ẹ̀kí mu bí bá fẹ́ kí láàyè gidi o ẹ̀yin ya wa láti ti àná ọwọ́ kan láti wà láàyè mo ní sábà kírun ẹ̀já lọ kọ́kọ́ rà níbi kí ni èmi ti máa kírun. sábàlù kẹ anábì òfin ọkùnrin mi kí lé kí ni kì í sobìnrin ẹ wà lọ sí bóòlù àyàwó rẹ lé kí ni wọ́n ti máa kírun. tòun àwọn fẹ́yìn ó dọ̀nù tó bá ti ní ìṣe tó ní ìṣe pẹ̀lú ìṣe sí obìnrin pé kí òun ló ti pàwọn obìnrin rẹ̀. àwọn obìnrin sẹ́lẹ̀ ń gbà yẹn bọ́ọ̀lù ti pa wọ́n láti jí wọ́n kírun bọ́ọ̀lù alẹ́ ti yọ sàká bọ́ọ̀lù àdàgbà Muhammad àtàwọn ìyàwó rẹ̀ bọ́ọ̀lù wọn ti ṣe hajj bọ́ọ̀lù alẹ́ kí ni o bọ́ọ̀lù wọn ti ṣe hajj wọn ìṣe hajj tí wọ́n lọ táwọn obìnrin wọn náà lọ sí sẹ́pà ìyàwó àdàbí ṣe lọ hajj yẹn bọ́ọ̀lù ẹ̀ ti ṣe mo sọ fún yín lọ́dún kẹta lọ hajj labadé mìíràn adébó adé mìíràn. mìíràn la dé o tó dé pé àárọ̀ ọjọ́ kejì abẹ́sùn ẹ̀sẹ̀ kí wọ́n á lọ mìíràn lọ́ọ́lẹ̀ ní lábẹ́rẹ́ àràbá ní kíni níjọ́ kejì sóye labadé bẹ́ẹ̀ tó tọ̀ ká máa múra àràbá lẹ̀ kí lè tó ń bá òun kẹ kàmára wọn làbá ń káàkiri bá àwọn táwọn ilé tọ́lẹ̀tì láwọn ẹbí kan ni làbá rí kanú àyà wa ló bá dé kí ló bá tún un lẹ́ẹ̀lẹ̀ nìkan bá ń bá a bí rí. níbi ìná mo ìyá ìwọ́n ẹ̀ ń sèyí ẹ̀ ọmọ ọdún múlẹ̀ káfá ibà ń bá lọ ìdí ìwé ló tẹ̀lé ká tó máa lọ. torí pé àdìsá wọn wá ṣe àdì yóò bá ní kó láti mùsùlùmí. yóò ti ti lára ẹ̀rọ báwọn ó lè kí ni o ó ti lára ẹ̀rọ torí báwa bá àkọ́kọ́ lọ kó o ṣàlàyé àdì yẹn fún bá àdìmẹ́bí ṣe lé lọ. bọ́ọ̀lù àdìmẹ́bí sọ àdìmẹ́bí kúrò àní mẹ̀rẹ̀ síkà kan. iṣẹ́ àti ọ̀dọ́ mi lẹ́sẹ̀ o. bẹ́ẹ̀ kí àbá àtẹ̀sẹ̀ gbogbo rẹ̀ lọ yìí àti tẹ̀lé ayé wa àti lórí lórí ee tá a máa bẹ̀rù ìtúsẹ̀ mọ́ báwa bá mi wà yìí tó bá ìlọrin tá àbàbá àti tọ́lọ̀ ń dá wọn dá yìí wọ́n lọ́ọ̀ ń dá wọn pàtàkì méjì méjì lọ́sàn-án pàtàkì méjì lálẹ́ sẹ́ẹ̀bá wá fẹ́ sùn ẹ̀gbọ́dọ̀ bí ẹyán sẹ́ẹ̀bá kí náà wọ́n sọ pẹ̀tọ̀ sọrí pàtàkì tó sọ èmi ò bá lò ó àmọ́ yẹ́bọ́ ní kí má jẹun olóde kí ni o wò ló lè léyìn o. sẹ́ẹ̀bù kí ni wọ́n fi ní àmọ́ wọ́n tẹ̀lé pàtàkì yẹn pé ọmọ ìjọba kò wò wá méjì náà dàgbà sí. bọ́ọ̀ ni ó ti wá ti pé oríṣi ẹni tí kì í ṣe mistake tí kì í ṣàṣìṣe ẹni tọ́lọ̀ ló ti gbogbo wa ló wà sọ̀rọ̀ ní káṣí nǹkan àwọn ẹ̀sùn bá a bá náà kí ni o ẹgbẹ́ ìjà ti ọlọ́wọ́ gbà bẹ́ẹ̀ ṣé ìwọ kọ́kọ́ gbìyànjú bọ́lọ̀ ti ọ́ láti ẹ̀ tí ò rọrùn ẹ̀hẹ́ tó sọ fáwọn ẹgbẹ́ ọ̀hún ó ní kò rí bẹ́ẹ̀ mo mọ ọlọ́run rẹ fúra láyú mi lónà wọn ò lè pè wọn ní kí ni o lórí ìgbàgbọ́ òdodo àtàtítí yóò hà máa ṣàjàrà bẹ́ẹ̀ náà o tí wọ́n máa fi pọ̀rọ̀ rẹ dájọ́ láàrin wọn. wọ́n á yẹ ìlú bí àwọn fúnṣin àwẹ̀dà gbogbo ń tọ́ ọ bá wá lálẹ́jọ́ gbogbo làlẹ́ tó wà láàrin rẹ̀ mo ò ní wàhálà mu rẹ̀ wọ́n ti sẹ̀lẹ̀mú tẹ̀sílímà ọ̀pọ̀ àríwọ̀ lẹ́ni tí ó dùgbà ju tẹ̀lẹ̀ ìjọba bá tó lè tẹ̀lé yìí tá a bá tó nílò tẹ̀lé ayọ̀ bá nẹ́bi tó prescribe ẹ̀ fún wa bó ti analyze ẹ̀ fún wa ìjọba láti kí ìjọba láti ẹdẹ lẹ́kàn sí fún àyà wa torí pé àní ọ̀rọ̀ ń lè tètè fẹ́ẹ́ jẹ́ tuntun létí wọn jẹ́ táàbà fọmọ lọ́kọ̀ ọjọ́ oníkòlíṣẹ̀ ní àgbékalẹ̀ wípé gómìnà ó ti kí ni o kò lọ o, ọkọ. a níwò yẹn o a máa wò kò sí ìparí sùkúù ó mọ̀rọ̀ ó mọ̀rọ̀ àti kí ó mọ̀rọ̀ ní mástà mo ní wọ́n wà padà wà lọ àwọn abá pé ẹ dákun ẹ dákun kò rọ́pò mọ̀nà ó lè rọ́pò torí sẹ́ tó wà lọ́wọ́ rẹ̀ yìí kò sọ́kọ tí ó fẹ́ mọ̀ gbà ọ́. àyìn náà máa dájà jòkó yìí ọmọ wọn náà bá mi dà wọ́n wá ìlú lẹ́yìn ìmẹ́sì ìyẹ́dì mo fẹ́ sẹ́yìn ìgbẹ́ lọ́wọ́ rẹ̀ búra á pàdé ọmọbìnrin kan níbàdàn sọ́tì wa mọ́tàtà àti lọ́kìnrin àti kírun mọ́tàtì mo lé wọn níbi mọ́tàtà bàbá wa nínú lé báyìí àwa kírun tán bẹ́ẹ̀ àwa bẹ́ẹ̀ dìde àdúgbò mẹ́fà lọ́ta kírun bẹ́ẹ̀ ọmọ yẹn àti màmá rẹ̀ àtẹ̀gbọ́n rẹ̀ wọ́n kírun pẹ̀lú aláyè obìnrin àwọn ọkùnrin òdúdú márùn-ún àti mẹ́rin lọ àwa kírun tán àkírun tán wà lóta ẹgbẹ́ òun ó sí wa létí láàárọ̀ ọlọ́jà tó bá wà nìkan nìkan kan tó ń rán alẹ́ tí ọ̀rọ̀ ọlọ́run ìkan ni bá fi kí ni o ní máa ń rán alẹ́ tí ọ̀rọ̀ pọ̀tọ̀ ìbẹ̀rù ọlọ́run lọ́wọ́ yìí o ẹ ti dáadáa o àṣọ ọlọ́run ẹ mú iṣẹ́ o nígbà tá a parí

kò tẹ ìyá wọn àwọn òkà tẹ ẹ rí ẹ bá wọn pẹ́ lórí bọ́ọ̀tì yìí ẹ̀ ó lè ti tẹ́ ní báńkì mo ní màmá kò sọ pé tẹ ẹ bẹ́ẹ̀ dá sálámà rí àti kápára sọ́dọ̀ ọlọ́run torí pé tàlẹ́ ẹjọ́ kọ̀ọ̀kan ní báńkì yẹn sọ̀rọ̀ ọ pé ẹ̀ tí ó bá fẹ́ mi ajẹ́pẹ́ mi yóò máa ti tẹ́ mo òun máa ti tẹ́ sí ẹ̀ jẹ́ kó bọ̀rọ̀ ẹni tí wọ́n ti lọ sí ibi ẹ̀sìn kílẹ̀ lóko náà ti wá ṣe yóò ti ní àwọn kẹtẹ́lẹ̀ àdúgbò ti ní méjì. bẹ́ẹ̀ ẹni ẹni tí wọ́n ìyàwó lọ́ọ̀dẹ̀ parí sùkúù lẹ́tẹ̀ wọn bá tó wà ní kó gbé kó gbé torí kí ló wà gbà mo tó lẹ́kọ̀ọ́ ọ̀dẹ̀ lé o torí pẹ̀sẹ̀ náà yín náà fẹ́ lò àná ẹ̀ lò mo ń ṣe ọlọ́dẹ̀ kí ni o lè lù fún wa. ẹni tọ́lọ̀ ọ̀rọ̀ náà ah, o ẹ̀kẹ́ ni kọ̀ǹdíṣà bá gbé kalẹ̀ kọ̀ǹdíṣà tọ́lọ̀ wà kànábì òjò kalẹ̀ ah, o là ń gbé kalẹ̀ kí ni kọ̀ǹdíṣà tọ́lọ̀ gbé kalẹ̀ ó máa tẹ̀lé gbọ́wọ́ rẹ̀ bí ìnáwó wà kó lu pàtàkì jù bẹ́ẹ̀ bá ti tó bá ti fẹ́ fi ọmọ yín tó bá wá fẹ́ fi ọmọ yín bẹ́ẹ̀ bá ti sí ìwà rẹ̀ àti kí ni fàyín lẹ́mítẹ́fà ẹ̀lú bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ kí ló na fẹ́sìnà wà pàtàkì láàrin wàhálà àti ìbàjẹ́ ló ṣe ni o ní o kọ́ ju lórí rẹ̀. kọ́sílẹ̀ ti pọ̀ púpọ̀ láti gbé kalẹ̀ tó lọ́wọ́ àti ìdá tó lèkí tó lè kalẹ̀ fún wa ẹ má lè kí

jìbìrìlù wa tẹ̀lé wálẹ̀ ó bí ó wá tẹ̀lé ó wá wá ó ní máa bọ̀ ìjà àtàwọn máa bá ó ní kó dúró ó wá dúró lẹ́gbẹ̀ẹ́ wọn ó wá ní máa kírun bí kí ni bí mo ṣe ní kí ó wá kírun yẹn jùlọ wá kí wọ́n bá kí ó wá sọ o kí má ṣe kí ni má ṣe ní kó o kí ó tà lágbàdì ó ṣe kí ni o ó tún wá ó tà lágbàdì mo tọ́ fún mi gbọ́dọ̀ ní òkì lábàbẹ́ mi wá kí mo tọ̀ òkì mẹ́rin. ibẹ̀ láti wá rí pé àṣẹ ìrún wa tí mo tàbí fún alákẹ́rẹ́ báyìí láti bá ṣe kí láti kí ni o láti kí báwo ló ti ṣàlùwàlá báwo lè kiri ló ti sàn báwo ló ti sè kọ́mẹ̀ bó bá ṣe wí gẹ́gẹ́ ìyẹn ní Islam ta ẹ ṣe lónìí sókè sàlájì jọ òjàre nígbà tó gbogbo wa kankan yẹn Islam tó wà ní olùsúnà lórí súnà ní ìṣesí ọ̀nà ọ̀kẹ́wọ̀kẹ́ ọ̀nà ọ̀rọ̀ ìṣe rẹ̀ bó ṣe máa ń sẹ́ǹtì Islam náà pẹ̀lú kíni náà pẹ̀lú súnà lójú ó sọ fún wa ó ní àmì káwú súnà sí i ó yẹ lọ́mọ o kágbéyàwó ìlànà tèmi ni ìlànà ìsìláàmù tẹ̀lé mú wá ní fàmọ́rọ̀ kíbà á ń sùn nẹ́ẹ̀sì ẹni tó bá lọ́ọ̀ ní fẹ́yàwó wà lẹ́yìn ìsàmì mi kò sí kíni o kò sí náà àwọn olóṣèlú kò sí náà mùsùlùmí adájúgbé ìsìláàmù gbogbo abẹ́ni súnà yẹn lójú lókè fàmọ́rọ̀ kíbà á ń sùn nẹ́ẹ̀sì ẹni tó bá lọ́ọ̀ ní tẹ̀lé súnà tèmi wà lẹ́yìn ìsàmì mi kò sí nínú wa àwọn sàlẹ̀ kan wọ́n tó ní mẹ́ta sí mẹ́rin wọ́n wá lọ sẹ́wọ̀n lọ òjíṣẹ́ wọn lọ́nà kí àtọ̀lọ́ lọ́ fún wọn bá ẹni kí ni wọ́n lọ sí wọ́n lọ bí yàwá Aisha ọlọ́mọsàbá yọ sí wọ́n ní yàwá dákun sàlàyé ìjọsìn ànẹ́bì fún wa. ẹ ẹ ẹ aláwọ̀ ìyàwó ọlọ́mọdé ọlọ́mọdé kẹ́yìn o ọlọ́mọdé bí ọ̀rọ̀ padà ṣáájú o àwọn ìṣẹ̀lẹ̀ náà àwọn pọ̀kútẹ́ ẹ̀ bá ṣe wàhálà báyìí bó ti mẹ́jà tẹ̀wọ́ bá ọmọ ìjú yẹn gan yá ẹ ti ṣe wàhálà gan wọ̀wọ́ wàhálà tó wá dá ní o sábà bá àkàndá ní lọ́jọ́ bá kẹ́kẹ́ àti lórí bíbí sọ̀rọ̀ yìí kí ẹ̀rọ náà sì bí gẹ̀gẹ́ àwọn àkàtì rìn alọ́tí ní Ìlọrin níjọ́ ní ìnà àtọ̀rẹ́ nìkan àwa fẹ́ ṣèbẹ̀rẹ̀ àfẹ́wọnú òṣómi àwa rò pé ká ti ẹ̀rìn sẹ́yìn lẹ́nu kábọ̀tì lọ́rin Ìlọrin nígbà tó súnmọ́ àwa rìn pé ká ẹ̀rìn lọ sẹ́yìn wọn tí màá sí àwọn ọ́fíìsì tó jẹ́ àwọn kékeré náà wọ́n ti máa ti aláwọ̀ káàtì ẹ̀rìn àwọn arìnrìn lọ sẹ́yìn lọ́nà agric department lọ́nà ẹ̀bẹ̀ ní gbóló wà lẹ́gbẹ̀ẹ́ àwọn àwọn ká bẹ̀rẹ̀ níbẹ̀ lọ́ ká ti bẹ̀rẹ̀ nínú gbó káwọn yóò ti fi ti dán kankan àti ti mú bí ọ̀tà lọ́wọ́ sóye àkọọ́lẹ̀ báyìí labá ti mọ́tò báyìí labá ti yà kàn náà nìkan ṣoṣo ló dáná lórí àpáta kí ẹ̀ mọ̀ sí wọn wá ìgbìmọ̀ sí ẹni mo fẹ́ sẹ́yìn ìgbìmọ̀ rẹ̀ òdúgbò rà ó lò èbó lò wọn lọ bẹ̀rẹ̀ láàyè kí wọ́n lọ́sẹ̀ wọn lọ kọ́ lórí bo lórí àpáta aa ẹ̀bùn bàbá mi rìn lébẹ̀ yẹn lọ́sẹ̀ kẹ́ lórí àpáta táwọn òṣèlú fẹ́ tí ó bàjẹ́ lànà sábà yìí àti kékeré la yín o àwa kò lọ́la sáì àwa kò bá a ti ká máa tọ́jú gbódìẹ̀ díẹ̀ kankan làbá gbọ́ ọ̀gbẹ́ni kan tó nìkan náà dágbó nínú gbó a wọ́n lọ nínú ọgbà yìí náà security bo ni wọ́n kọ́ àwọn àṣìṣe wọn ni. sẹ́wọ̀n oníṣẹ́ wọn ti fẹ́ jù lòun náà máa ń fọ èdè ní máa bẹ́ẹ̀ ni ní máa ń fọ èdè wọ́n fi àpò ọlọ́run ìgbẹ́rìn ìbàdàjẹ́ ó pẹ́ o jáde tètè kánmẹ́kánmẹ́ ó má ti gbé yòó balaka sákòtò kò ládùúgbò yìí ẹbí ní o ẹbí wàhálà wo nìyá yẹn lọ sí kí wọ́n pè wàhálà wo ló lọ sí sísè yóò tẹ̀lé wọn bá fún sáńtẹ̀ wọn mùsùlùmí tó ti ká lórí òkè kankan tó yẹ pé ẹnu lónìí wọ́n ti káwọn obìnrin wá lórí òkè o wọ́n sì ní sẹ́yà wọ́n ní sẹ́yìn ìdá kí wọ́n pè é níbẹ̀ àtúwádé kòtò padà sọ́fà mo wá dé ní ìjẹta yẹ mo wá lọ sí uba ní dọ́kàn ìyẹ̀wò ọ̀kìnbí sóye bẹ́ẹ̀ ni mo bá yá yìí ó wo ó wo ìdáàbò wáìtì lọ́wọ́ ogun kẹ́ẹ̀tì wáìtì ó wọ sọ́ọ̀tì wáìtì ó pàtó sí wáìtì lọ́wọ́ lórí lórí lórí nígbà ọ̀sẹ̀ ẹ̀bùn mi ìyá súnmọ̀ sábẹ́tà ẹ̀ ti nìkan gbòòrò ẹ wá bí mi pé àdáwọ̀ mi sẹ́mẹ̀ ìkí àtọ̀tọ̀ bá fún ọba ṣé òun ló sọ fáwọn obìnrin rẹ̀ pé ẹ máa ń ṣe báyìí ẹ máa ń rìn kiri ẹ̀yin náà máa ń ṣiṣẹ́ fáwọn èèyàn bóòlù ìyàwó àìsàn lè ṣiṣẹ́ òde wàlúwàlì ní nẹ́fì ní lẹ́fì nẹ́fì yẹ́bi ẹni tẹ́lẹ̀ ní bẹ̀rẹ̀ wọ̀ rẹ̀ lọ́wọ́ tó kẹ́mi ní bẹ̀rẹ̀ wọ̀ rẹ̀ tí ó lè kò sí ẹni tó nímọ̀ tó yàwó àyíṣà ní gbogbo àwọn obìnrin kò sí ẹni tó nímọ̀ tó kò sí ẹni tó lè tẹ̀jọ́ sí rẹ̀ àwọn tí wọn bá kọ̀ fún mi tí wọn bá bá di wọn sọ̀rọ̀ àwọn ti ṣe yá wọ́n sì ẹ̀rọ máa gbọ́ bẹ́ẹ̀ wọ́n sì rẹ́pẹ́tẹ́ kí ló dé ṣé nìyẹn tó dáhùn sí pẹ́ẹ́tù àwọn tí wọ́n rí náà ẹ̀ ọlọ́run ń ṣe kíníkà kí ni ó ṣe ìyàwó àìsà ọ̀bì àrùnláwọ̀ àníyá ọlọ́run sọ̀rọ̀ yọrù sí ìyá wa nígbà tó bá báwọn ìbá bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ táwọn ọkùnrin bá bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ẹ̀ máa dáwọn ṣe ni ìyàwó wà nínú ilé wọ́n wá ju kọ́sì kalẹ̀ báyìí tó ti yé ìṣàmù bùnú ọrùwà tó jẹ́ ọmọ nkú rẹ̀ yóò wá dúró lẹ́nu ọ̀nà ẹ̀jẹ̀ wọ́n sàn yóò wá máa gba kéwọ́n lẹ́nu sami lẹ́nu ìyá wa ìyàwó wa yóò máa rí fíìlì kéwọ́n fáwọn tó wà ń ta pé màmá ní báyìí bí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ rẹ̀ àbúrò ẹ̀rọ ọ̀bí aláwọ̀ àlè ó ní ẹ lọ mọ̀ dáadáa o kò fẹ́ẹ̀ sọ̀pọ̀lọpọ̀ tó bá rújú lọ́ba àwa tá a jọ́kùnrin tá a bá dọ̀dọ̀ ya wa tá ìgbà nínú mọ̀ lọ́dọ̀ rẹ̀ á bà nínú mọ̀ lọ́dọ̀ rẹ̀ ni ó ní wọ́n ti mọ̀ tùtù bẹ́ẹ̀ ó ní ìjọsìn ya wa tí ọ bá sí lásùbà àtàn tó bá sí wọn àsùbà àtàn sọ́tìyẹ ó ní kò ní kú lórí ibi tó ti ṣe kíni o tó ti kírun yẹn nígbà tá a lè fi wọ sẹ́sẹ́ ni o ó ní kò ní kú lórí ibi tó ti kírun yẹn ó ní títí yóò wá máa ṣẹlẹ̀ sí ọlọ́run ó ní títí tí màá fi lọ́jà tí màá ṣe kíni tí màá fi padà dé kò tí ì kú lórí ẹ̀. so ìjọba ọ̀la ẹ̀gbọ́n fún wa ní ìyàwó àmẹ́bí kan o ló bá wá jáde o ní máa ń la agbó kiri ló bá rí ni ẹ wá lé ẹgbẹ́ ilé kẹsì fún yín o níjọ́ sí àwọn obìnrin bá a ṣe jòkó yìí ni sẹ́ẹ̀mù pé tàbá bèbèrè lé sí i ó fẹ́ náà yàrá àgbẹ̀ tó lè fẹ́ sọ̀rọ̀ torí pé náà àdámọ́ tọ́nà mi kẹ́rí òní wípé kọ́bìnrin ó máa ti dú níbi tọkùnrin bá ti kíni tó bá wà ó sì rẹ ohun rẹ lẹ́lẹ̀ àdámọ́ kíni o kí wọ́n sì má méjì mára wọn torí pé wọ́n ìṣẹ̀lẹ̀ tó ara wọn. sóyè wa àwọn obìnrin wọn agitate wọ́n wá wò pé ìlé oúnjẹ ọlọ́run àwọn ọkùnrin ti gbàsìkò rẹ ẹ̀yìn láìpẹ́ ìlà máa wà kí ti bọ́lọ̀ ti lérò yìí níbi tí ẹ láǹfààní tẹ́ẹ̀rá ètò kó bó ṣe wì í tẹ́ẹ̀ṣẹ̀ bó ṣe wì í torí ẹ̀ lóní ẹ̀nà níbi ẹ̀jẹ̀ wọn wà lẹ́yìn gàgà kí wọ́n máa gbọ́n bá ń sọ àwọn obìnrin wá rí pẹ́ẹ́sì lọ́wọ́ òṣìṣẹ́ ọlọ́run pé ó ń ṣe ọlọ́run wá á bèbí wà ní mùsùlùmí mi náà wà ní kí ló pé á àwọn ọkùnrin nìkan lọ náà bẹ́ẹ̀ ni sí wọ́n báwọn ìyàwó kó bá àlàlà fún mi wọ́n ti gbọ́ lé o tí wọ́n pè wọ́n ti gbọ́ wọ́n ti pátápátá wọ́n wá ní àwọn ọkùnrin ti dominate gbogbo àsìkò rẹ̀ fàtàrà lánàá wàtàn hàṣọ báwa wá kiri o àsìkò kan tí ó jẹ́ pé àwa àti ẹnì kan ní ṣègbọ́n ọ̀nà náà ọtí wa àwa kiri o àwa àti ẹnì kan àwa àti kí wọ́n tó wà lá.

torí rẹ̀ tá a bá sì rán yẹn ó lè má lè béèrè bá lè béèrè àmọ́ ọ̀rẹ́ lọ́lọ́run rán fún wa lásìkò kan tá a lè béèrè àwọn ìdájọ́ kan tí ò ní sí wa la ká béèrè ìdájọ́ òun là nábìbí ní káwọn obìnrin wá fún wọn níjọ́ kan pé ìjọ yẹn o ẹ wá máa béèrè àwọn àdájọ́ bí ọ̀sẹ̀ kan àwọn ìbéèrè tẹ́lẹ̀ béèrè kí ni máa ṣe kí ni kì í máa dá yín lò kì í ṣe wípé kò sí tí wọ́n pè ní prayer group nínú ìta kí wọ́n pè ẹlẹgbẹ́ aládùá ẹ̀jàmá kan aládùá ní ọ̀bọ kò sí ọmọ ìlú ẹ̀tọ́ bá wà ẹni kò mẹ́rin rẹ̀ wá ẹlẹ́rìí rẹ̀ kó mu wá bó ni wọ́n ti jòkó rẹ̀ àwọn ni wọ́n ti jòkó mẹ́ torí pé o gbogbo ń bá a bá pè ní jọsìn kí á ibi àtàlátì ọlọ́run ti ń gbàdúrà wa wàláì náà wá ti ń bẹ lọ́run eléyìí bá a dénú táwọn èèyàn fi kú òdodo ọ̀nà ìsìlámù tí wọ́n ti kí wọ́n pè é wọ́n kó o lẹ́nu Islam àwọn èèyàn ò lè dá àdúrà sí nínú ilé wọn àtọ́wádé wo àtúbọ̀lá fa àbí sòwòlù kò ní sọ́lọ́ fún rẹ̀ ẹ wá bí bẹ́ẹ̀ ìtọ́jú ojúlówó ẹ wá ní gómìnà wá kírun kí wọ́n pe irun wàlúwà ìsúmọ̀lẹ̀ láìlà àbí bẹ́ẹ̀ kaba tí wọ́n tẹ́ tá a bá dé iṣẹ́ tá a bá ní obìnrin ni ẹkún tí máa pa mímu pé ha bóòlù obìnrin yóò bá bóòlù ó ṣe pàdé ọlọ́run rẹ̀ bóòlù ó ṣe pàdé ọlọ́run rẹ̀ ìyẹn pé kí ni ó fi jíjẹ bọ́lọ̀ gbogbo àárọ̀ ọ̀sán alẹ́ rẹ̀ ajé ló fi wá àti tí wò rẹ̀ kí ni ó bu àpàdé ọlọ́run ẹ sì má lè tẹ̀yìn wọ́n bì í nírun wọ́n bì í láwẹ̀ wọ́n bì í làkà wọ́n bì í sọ́dákọ̀ wọ́n wà á bí náà lọ́jọ́ ìsìn pé bọ́ọ̀lù ṣe lò sẹ́ni ayé rẹ̀. What did he do? Ah, open tọ́lọ̀ ń tajà kò sáà tuntun ní ìjọ ni. Obìnrin tọ́lọ̀ ń tajà ẹni mo ló ni. Ó dá ni. Ó dá lọ mo Kánù lọ rajà. Ó sì dá padà bọ̀ ní lórí aláṣẹ Ẹ wá sọ fún mi pé bọ́ọ̀lù ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ ó ṣe rí. Fọ́lá àwọn ọ̀rọ̀ bíi ó ní mo wọn yóò ha kí mo kà fi máa ṣáájú àbẹ ìdáhùn tí wọ́n máa dájọ́ pẹ̀lú àwọn nǹkan tí mo fi lélẹ̀ kalẹ̀ ẹ̀sìn wọn àtàládà wọn ẹ̀sìn àti kí mo bèrè wọ́n ò sàlàyé báwo làwọn obìnrin àtọkùnrin ṣe rí lójú ayé òṣìṣẹ́ lọ fún wa báwo ló ṣe gbòkè báwo ni wọ́n ṣe rí lójú ayé àwa tá a dọ́kùnrin mẹ́ẹ̀ẹ́dá sọ tiwa báwo la ṣe ń ṣẹ̀sìn wa àwọn èèyàn ti bá lẹ́bi wípé tẹ́ ẹ bá ní ẹja jọ́sìn ní ìsìn tó ti yé wọn kàn ní wíwá àfẹ́ fún wa ní tíràwó la fẹ́ kà kí la fẹ́ sà máa wò títí pé tíràwó la fẹ́ kà tíràwó la fẹ́ sà ẹ wà ní wípé ó yẹ ká ti pé kí ni súnmọ́ òṣìṣẹ́ ọlọ́run báwo ni ìlànà rẹ̀ bó ṣe máa ń ṣàdúrà báwo ni kí mo pè é ìlànà rẹ̀ bó ṣe máa ń ṣàdúrà. wọ́n ti sẹ́wọ̀n tó wà láàbẹ̀ mú wàhálà wo ló dé bá wọn ṣe ọ̀fà wa èyí tó dé bá wọn sàbẹ̀ ju tiwa èyí tó dé kí wọ́n ṣe èyí tó dé bá wọn ju tiwa lọ wọn ò ní jẹ wọn ò ní mu ọ̀dá ni wọ́n ṣe fi ọlọ́run báwo ni bẹ́ẹ̀ náà yẹn bá wá dùn kó ẹnu rẹ̀ tí wá gbà kà lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ kíni wọ́n ti wá ọ̀pùtọ́ọ̀nù Islam fún wa wọ́n ti kíni òkè wọ́n ọ̀pùtọ́ọ̀nù Islam wọ́n paláró ẹ̀sùn mẹ́tẹ̀ẹ́ ń tẹ̀ kì í náà o àwọn tẹ́jọ́ tẹ́ẹ̀sì àwọn ni wọ́n ti pìpìà ọ̀nà yẹn pé ẹ wá o tẹ́ ẹ bá fẹ́ gẹ̀ẹ́sì mùsùlùmí tẹ́ẹ̀sì láti ọ̀rẹ́ lórí wọn ẹ̀ lé báwọn wọn wọ́n ti try wọ́n ti kí o wọ́n ti fail

sọ́kè náà pàṣẹ kí àtọ̀tọ̀ ọkùnrin bá ó wá ń kì wá lọ ó ní láti tẹ̀lé àná lánàá náà mẹ̀ǹkà náà ṣọ̀bìlẹ̀ tó ó ní bẹ́ẹ̀ bá mọ̀ dáadáa gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lónìí wọ́n kún tí wọ́n dá fún wa tó gbé wa lójú wa. bàbá ọlọ́run bàbá yìí wa o ó yín ni o wà káwé láti bàbá yẹn gbé tí ó ṣe sàtà láti ló bá bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ bá rọ bàbá ní tọ́ọ̀bà wá yìí kakùrá ní òde kí ni òun ẹ̀rí lé rẹ̀ ntọ́lọ̀ ní kó wá ká ó sì tóbi ń bẹ náà bá dẹ́dà rẹ̀. látàbí sẹ́nẹ̀rà màgánà kọ̀ọ̀lákùn ó fẹ́ máa tẹ̀lé lánàá àwọn tó ṣáájú ní sẹ́nẹ̀rà àbúrò bẹ̀rẹ̀kọ́sá bẹ̀rẹ̀kọ́sá bí wọ́n bá ṣe ń gbẹ́sẹ̀ lẹ́yìn náà ó ṣe kí ni. lẹ́yìn náà na máa gbẹ́sẹ̀ àgbà àlọ́ dáná ló ń dùn ra ọdụ àwọn tó sáájú ẹgbẹ́ kọ́ tẹ̀wọ̀n àwọn tí wọn ò fún ní Islam kọ́nà tẹ̀ ẹgbẹ́ kọ́ tẹ̀wọ̀n tí wọ́n bá wọ́n lóru àdínní tí wọ́n lásẹ̀lẹ̀ àwọn tàbí ní àyẹ̀wò ìwà táwọn ojú yó wá ní. kẹ́yà fẹ́ ṣe ìyàwó ní ìtàn bàbá wa náà ni pa àwọn àbá kalẹ̀ àti bẹ́ẹ̀ tí wọ́n ti kọ́ ni ẹ wá pa àwọn àbá kalẹ̀ wọ́n wà ní kọ́kọ́ ìyàwó wa dìde ọ̀yà ìyá ìyàwó ẹ wá ọ̀yà ọkọ ìyàwó lọ́pọ̀ lẹ́yìn ìyá ìyàwó rẹ̀ sẹ́wọ̀n ìṣe bẹ́ẹ̀ ni ìyá wa tó bá kó bá tó àtọ̀nà ọlọ́run. tó a ti e ọwọ́ ní wàhálà àbá o wọ́n kéèkì o wọ́n wọ́n ọ ayé wa tá ti lò ayé wa báyìí wọ́n ṣe là á kalẹ̀ fún wa wà ló dé wà ló dé kí ni àwọn ọ̀sẹ̀ tí wọ́n lọ dúró dúró rẹ̀ gbogbo tó bá ti practice of Islam the way only Prophet Muhammad sallallahu alaihi wa sallam bó ṣe ṣe kalẹ̀ wọ́n bá ṣe kí wọ́n bá yá àmẹ́ bẹ́ẹ̀ wọ́n bá yá kí wọ́n bá yá àmẹ́ wọ́n bá formalize ẹ̀ wọ́n kì í ṣe ẹ̀ fún fún wa sọ́nà òsì bàbá ó tó mi bá máa fà wọ́n ojú yìí bóyá máa yẹn àsìkò a kírun bó mọ òde wẹ́dà ni bẹ́ẹ̀ bàbá ṣé aago ni ó ti wá lẹ pé àwọn èèyàn sọ pé bá méjì ò bá lù àní kírun àìlà ìyá wa ẹ̀yẹ wọn bá tí ó di ẹ̀fọ́ bàbá ń bẹ ọlọ́run tí mo fọ́ àwọn èèyàn kẹ́yìn lọ mọ́sálásí kì í sọ̀rọ̀ yẹn kẹ́yìn gbọ́ kì í sọ̀rọ̀ yẹn tí wọ́n bá ti wà ó láyé obìnrin lọ́kàn ló sàlà láyé ó ti wọ́ kíni tí o bá ti láyè kó kírun nínú wọn nínú ilé ọkọ ẹ kò ní ìkọ́sà lẹ́mọ̀ àwọn ọ̀gá mọ́sálásí pé ẹ mò ń gbọ́ àlàwà gbárùn mọ́tẹ̀ láláwà gbárùn ìmọ̀ọ́mù nínú owó àwọn ẹ̀yàwó àkàn ò mọ́ o wọ́n máa tẹ̀ láláwà gbárùn síkà mọ́sálásí. ká máa mú náà wọn kó o dé ẹ̀hún náà o àbò láti bẹ̀rẹ̀ ẹ̀rùn iná ní ti o. ó gbà tí ó tẹ̀lé láti òun sí ọlọ́run bá tó ti kó ti kó ti kí o. táwọn akéwà àgbo wò làwò wọn ò gbé àwọn ìlà agẹ́gẹ́ lẹ́yìn. وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا أقيم الصلاة أتغدو لدلوك الشمس tóòrùn bá yí ẹ̀dá sáyé irun wọn ni ẹ o irun àyíká tóòrùn bá lẹ́gbẹ̀ẹ́ ni tó bá ti yẹ tó yẹ ẹ̀dá sáyé ti wọn ò dáa àwọn àmọ́ pa yóò bá a ní yóò méjì àti àbágbó kan agbótáwò kinu kò sí kò ṣẹlẹ̀ sí agbótáwò bá kinu táàbù kò tá mẹ́tì ní ká kinu nù. ṣé wàá wà bó fún wa ni. náà ìlà àgbà láti lẹ́yìn títí tí ó wọ́n ti kí ni tí ó fẹ́ lọ máa wọ̀. ó wá tí wọ́n kùnà áàmì ìfájìrà ìyẹn sọ̀láàtù kí ni sọ̀láàtù ìfájìrì. èrò àlùbájà ìgbà ìwò láti ọjà yìí sáà fún márùn-ún àbí mẹ́fà bọ̀. ìyá wa ọlọ́ọ̀dà yìí kẹrẹ̀ ní dààmú o lọ́wọ́ ní o nípa èsì yìí ọlọ́ọ̀dà lè fi ọlọ́ọ̀dà mi láyà o lẹ́yìn ọba jẹ rẹ̀ láago márùn kọjá ogún ìṣẹ́jú fún ti ń o torí náà kọ ọ̀rọ̀ orí yẹn ni tí ò gbọ́ sásọ fún tí ò gbọ́ sásọ fún ní tí ò gbọ́ kí ni adéyẹsì wọn máa ti ní aago márùn àbọ̀ àlùbáńdà yìí ti yọ ìyá ẹ̀yin náà lè àlùbáńdà yóò ṣe ọba pé ọ̀kan náà wà ní bàbá àlùbáńdà yẹn ni òde máa ń kílẹ̀ pàdé ìlú lásùn báyìí nítorí pé àtúntò ìṣe bẹ́ẹ̀ àwọn ọkùnrin náà náà sàlàyé fún pé bàlùbáńdà yìí ṣe rí ni kíkálukó wá mú ìyàwó rẹ̀ jáde pé wàá wò ó tí ìbá ti lé tí ìbá ti lé wọ́n kẹ́yìn ọ́ọ́rì tí ó kù fún fẹ́ẹ́rẹ́fẹ́ báyìí alifájà yìí yẹn sì ní méjìlá ní adé alifájà kásí wọ alifájà sọọlẹ alifájà yìí rọ oníṣẹ́ wa dá lago mẹ́ta òru nígbà mẹ́ta bọ̀ ẹgbẹ́ yóò lè kiri yóò gbogbo ẹ wọn ká ilẹ̀ ti mọ́ sábà jáde sábà ìbàdàn àdó ọ̀gbọ́n àtàkùn mẹ́ta bọ̀ lónìí alifájà yìí yẹn kọ́ tọ́lẹ́lẹ́ yóò kàrà fún ọmọ ẹ̀ àmọ́ fájú sáfẹ́ yìí níbi ọ̀nà kíbla báyìí yóò tẹ̀lé tẹ́ẹ̀rẹ́ funfun yóò àwọn ẹgbẹ́ yóò mọ̀ láti fájú gan-an.

kí ni o àṣà bàbá mi wọn ló dà yín fẹ́ àrùnwá bàbá mi àṣà títí ẹ má sí rìfáyà sí olùgbàgbọ́ òdodo àṣà títí yóò hakimu kàbí máa ṣáàjà bàbá yìí náà hàn náà àṣà yakuna hawahu sábà alimaji tùmí tó jẹ́ pé ìfẹ́ ẹnu rẹ̀ yóò máa ṣe kí o yóò máa tẹ̀lé tí mo lú wa. àwa àkà ụfọdụ gbọ́dọ̀ fi rẹ̀ ṣáájú tàbí mú wa fún wa kí mo pè àwa àkà ò gbọ́dọ̀ fi rẹ̀ o kò ti sẹ́yìn àbá ti sọ kankan fún yín ìyàwó abẹ́gbọ́n lónìí clean abẹ́ abẹ́ fún sọ ẹ̀ táwọn àbáwọ̀ yẹn ló àwọn òyìnbá mi kí ni yóò wọlé àwọn àti ìmọ̀ ẹgbẹ́ dáadáa o fún kánú là wá o. ń kọ bẹ́ẹ̀ ni àbá mi máa ń kọ́ mi kóra tàbí ìtòrí tè nígbà mi náà rò pé sáà awúlá rẹ̀ sí ìwé kódà ẹ bàbá wẹ bẹ ọmọ rò pé mo yọ àwọn lẹ́nu ẹ̀ bá ń wé o. torí tó bá di lọ́la táwọn àtúntò tí wọ́n fi káwé lọ́wọ́ náà sínú kíní o kò sínú ẹ̀sìn wà láì wọ̀n mọ́ tí wọ́n ń ṣe kì í sọ̀rọ̀ ẹ̀yẹ̀ ni jíjẹ́ kí mo fèé

wọ́n lè má gbé láwàní yẹn kúrò kílẹ̀ tó wọ́n ṣe wọ́n sì fọwọ́ pa orí láwàní báyìí. ẹwẹ̀ tí ń ṣe ẹ wá mo tó bá dùn nínú ni pé kò sí tó tó ti ń kú jù tó tó lánàá tàbí olùgbé wa fún wa àwa àpàlẹ àwa àpàlẹ àwa àpàlẹ gbẹ̀yìn bó tún bá mú ọ ọ sábà lálẹ́ ni o kí ni bó tún bá mú ọ sábà lálẹ́ sẹ́bà tó ti dé sọ́ọ̀nù orí bó tún bá mú ọ tó àwọn èmi ò ní ìkọ́ yẹ kí mímọ̀ àyà wa yìí yóò máa fọwọ́ pásọ̀ sí. àbábà bẹ́ẹ̀ di ẹ̀wọ́ ẹ̀wọ́ náà kí mo pè sọ́ọ̀tì sọ́ọ̀tì kí mo pè sọ́ọ̀tì bọ́ọ̀lù àti fọwọ́ fọwọ́ pásọ̀ olóṣèlú ìtẹ̀lé ayélujára ti tọ́ra ló pé pé èyàn sàlùwàlà ó ti wá ṣe àlùwàlà kó tó wọ sọ́ọ̀tì yẹn ó wá so àgbótọ̀ ìyẹn ò ní ìgbé kókó sọ́ọ̀tì yẹn. kíni ọ̀sẹ̀ yóò fọwọ́ parí ó máa yà wá lẹ́nu tó bá dábàá pé yàrá máa fi ń ṣe tó bá fẹ́ sẹ́dù wà lá yóò wá mú omi yóò wá fi di sọ́ọ̀sì yẹn báyìí ní gbogbo ẹ̀gbẹ́ báyìí dáa kì í ṣe kó fi lè kárí fọwọ́ pa orí rẹ̀ báyìí orí ẹ̀sẹ̀ wà láti kí ni ọ̀kàrà fọwọ́ pa ókè báyìí ló wá tán kì wọ́n à jìn pa báyìí ló wá torí pé wọn yóò tẹ̀ níbẹ̀ torí pé lánàá yẹn ni wọ́n lò láti kí àwọn olùdíje ìlànà yẹn ni wọ́n lò láfíríkà ìlànà yẹn ni wọ́n tẹ̀kí ni o ni wọ́n lò ní Asia ìlànà yẹn ni wọ́n lò ni wọ́n lò Russia ìlànà yẹn ni wọ́n lò wọ́n lò ní China ìlànà yẹn ni wọ́n lò wọ́n lò ní India tí o bá wá jẹ́ a very perfect way bóun yóò ti rọrùn fún gbogbo ayé láti máa practice rẹ̀ mo wò ó títí àwọn èèyàn rò pé ó dàbí pé ẹ̀ ha wọ́n ní wọ́n láti para nàìjíríà nìkan ni wọ́n ṣe fún un pé wàhálà ìjọba abẹ́ pọ̀ o báwa lè kánú nígbà tẹ̀lé àti ń bo ta ló sọ bẹ́ẹ̀ òde ta ló sọ bẹ́ẹ̀ fún wa. ìlànà tọ́ba lọ́rùn mú òru mú ẹ̀dùn bá rọ̀ lọ́rùn ìyá wa. kí mo pè é wọn ò fi ìyàn dá kó máa sọ̀rọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí kó wọ́n máa bẹ̀ fún gbòó báyìí ní Saudi Arabia lọ́wọ́lọ́wọ́ báyìí wọn ò fi dá tó rẹ̀ tí wẹ́dà lọ́dọ̀ tó ti gbẹ èmi tí mo tún làágùn mo ń làágùn báyìí ọ̀nà ọ̀fun ti gbẹ kò ní tó àwọn sọ kẹ́lẹ́kẹ́lẹ́ ni wọ́n bá ti sọ díẹ̀ báyìí yóò sọ àti báyìí kìlẹ̀ fún yín torí pé tá a bá ti lè ká ìlà tán ẹ̀ ní ilé ilé níta wọn ò sá lọ kẹ́lẹ́ mọ́ lọ́wọ́ pé wọ́n lọ sùn lábẹ́lẹ́ sí i ni wọ́n lọ sùn wo mo wá rò pé ah, àwọn kò ní sùn lábẹ́ sí i àwọn ti bẹ́ ẹ̀ ta abẹ́ kí ni wọ́n sùn wọ́n ti dàwẹ̀ ẹ̀ gbọ́. abẹ́sìn náà lọ́dún kan àwọn ní ilé wọn sáré àpò lálẹ́ bẹ́ẹ̀ tì í ní kíní kankan kò tẹ́sì wọn ò tẹ́sì fún wa gbogbo ní wọn ọmọ nàìjíríà láì ní kàn ṣe kò tẹ́sì nílé rẹ o wọ́n máa tẹ́sì fún wa ẹni tó máa tẹ́sì rẹ ní kíní ó ṣe yóò máa sùn ni yóò máa tẹ́kí ni yóò máa sùn mo wá rò pé ṣé àlè fi ájì wáyé wẹ́n ájì tí wọ́n ṣe ní àbí tí wọ́n ti ní nineteen oh oh àbí tí wọ́n ti ní eighteen forty nígbà tí ò sí èsì tí ò sí gẹ̀gẹ́. wọ́n tẹ̀ ṣe perfectly wọ́n sùn lábẹ́ àti bàbà tí ò sí èsì tí ò sí fáànù wọ́n wá sí èsì fún wa lọ́dún yìí wọ́n tún wá fún fáànù sí wọ́n tún wá gbé bíríìjì wa lọ́nà kí la bẹ́ẹ̀ kọ́ ṣe fún wa kí la ẹbí ní kí la bẹ́ẹ̀ kọ́ ṣe táwa náà lè ṣe bàrà nàfọ́ balẹ̀ náà orun pé ìmáàmù yòó sí bẹ́ẹ̀ lónìí

ẹ sọ fún mi pé tàmánnáwó náà ṣùgbọ́n náà àmúta fàyín náà àmúti fàtílì kẹsẹ̀ bí ìlú lásù bí àbí ọwọ́ àdí bẹ́ẹ̀ kaba lẹ́kù ẹ sọ fún pé ẹ mádà ò wọ́jú ayé ń ti ọ̀nà kó bẹ́ẹ̀ tó ọba rẹ̀ yẹn kẹsí òkú bẹ́ẹ̀. tó o ti náà fi náà fàyín ọlọ́ọ̀ nìkan ló lè sọ pé sẹ́ǹsẹ̀ yìí kò ní gbà kẹ́mọ̀ tó ti há kò ní gbà tó ní lọ́ọ̀ fi ní òní gbà dáàbò yóò gbà ẹ̀yọ̀ kan nìkan ṣoṣo ọlọ́ọ̀ nìkan ló lè fi dárúbà yìí lẹ́yìn yẹn kò sí náà òní dárúgbà yìí àwa ni ẹgbẹ́ náà ń fún ta lọ́mọ wẹ́wẹ́ àti ìyàwó wa. bẹ́ẹ̀ ni ànábì ni mi ò ní gbà lọ́wọ́ obìnrin kan mi ò lẹ́yìn mi mi ò ọlọ́run ní ìgbà lọ́wọ́ obìnrin kan ńlá bí ìmárì ha ńlá bí kíni ìmárì ha àyà àdínkù ló ti máàbù rẹ̀ mi ò ní gbà lọ́wọ́ obìnrin kan sí kíni o. tí yóò da gbogbo asọ́bọ́ra tí yóò tẹ́kí ni tí yóò da gbogbo asọ́bọ́ra èèyàn wá mú òòrùn olóòfẹ́ kírun tó míì gẹ́gẹ́ bá gbọ́ yé ṣe yé àwọn èèyàn tí wọ́n sì wà lọ́nà ní eh, ìjáàbò ìjèlébáàbò àwọn àyàwó ànábì ni wọ́n ní kí wọ́n tẹ́kí ni ewé ẹni bẹ́ẹ̀ ta ni o olùdarí sọ tẹ̀lé ó wà ní kúrò thirty three pàtí ni kóòtù òòrùn bẹ́ẹ̀ yóò bá máa kéwọ́n tí yóò fẹ́ ṣe kó sọ pé òun fẹ́ ṣe ó ní yá àjú ànẹ́bí mo pèrè kí ni o mo pèrè ànẹ́bí kí ni o wọ́n lé àzìwájíkà sọ báwọn ìyàwó rẹ wàbà náà tíkà àtàwọn ọmọ obìnrin rẹ àti kí ni o wà ní sáàyè mùmíní àti gbogbo àwọn obìnrin tó bá nílò tó mú mi nílò kí ni kí wọ́n ṣe yòtìnà aláìhìnà mẹ́ńtàlábìbìhìn ọdún kí wọ́n tají báàbù wọn sí kí wọ́n dábò lẹ̀ bàbá wọ́n yà wọ̀nyí mọ́tí bàbá náà ń bá padà àbúrò mọ́tò bá náà wọ́n bá padà ṣe aburú o. sẹ́yìn pé lánàá àwọn kan náà káwọn èèyàn fura ni ìkọ́kọ̀ ni wọ́n kọ́ wọn. wọ́n tó kọ̀ náà fi wọn ni pé ẹ̀sùn wòlímọ̀ wòlímọ̀ ni wọ́n sáré rẹ o ẹ̀sùn wòlímọ̀. mo wá mo wá kọjá lọ́dún tí mo délẹ̀ yìí mo wá kọjá mo rí táwọn èèyàn lo jìlìbáàbù kí ni green lọ mo ní ah, àtẹ́kọ̀ọ́ sí sáà lè ṣe àṣẹ́wọ́ ló bá dé kò sí kí ni mo pè é àtẹ́fẹ́ tó là ń tẹ̀lé wọ́n tó bá lè mú ìyàwó aka kùránì mí ní wákàtí méjì àbí wákàtí mẹ́ta tó bá tó wá lọ kìnnà ìsẹ̀mí ayé wo ni ó lò tí ò ní lè lò lẹ́yìn ọba fi wá aṣọ yẹn kírun kò nírun o kò sí kí mo pè kò nírun abẹ́nú àwọn ọmọ àlọ́ èyí táwọn afáàmà sọ fún wa tí ò sí ilé bàbá ẹlẹ́yìn wa ni àtàndíyà mi tó ti wọ́n ti sọ̀rọ̀ wọn kàtó bí wa tó nínú súnà táwọn èèyàn ìlànà bá ṣe rí bó ṣe jẹ́ omi kọ́kùnrin ó fi wọn àgbọn rẹ̀ yìí lẹ̀lẹ̀ ọ̀tọ̀ ní mi ní èyí ò sì gbọ́dọ̀ fa kí mo fi àwọn máa ń yàwá lẹ́nu tó dẹ́gbẹ́ lórí rédíò lórí rédíò ní gbogbo ayé làwọn afá ó ní bí pòfẹ́sọ̀ ó ní inú ni mo o. ẹ̀yin dẹ̀ bẹ́ẹ̀ ń wá bàtẹ̀lú jẹ́ bá pa yẹn kó bá sọ o sọ ó ní inú ni tèmi o inú ni tèmi bá a ti bá bàbá yìí ni ti bẹ̀rẹ̀ bá a ti bá wọn ni ta fi kọ́ wọn wọ́n kà ń tíra ọlọ́run ni. lónìí tí ìfẹ́ ló máa ń ó sọ pé pẹ̀lú ní ńlá ọ̀la mú pé o èmi ò tẹ́kí ni o mi ò tí ì máa ṣe ni o ó wà nínú ìlànà dání ìlànà òjúṣe ọlọ́run anáwó ó sì ní arúgbó lè ni o ẹ fi ń àgbọ̀kalẹ̀ arúgbó lè ẹ ó ní kọ́ọ̀lùfù yahuda wẹ́lmẹ́júùdà kẹ́fì yapa àwọn yahudi àtàwọn tí wọ́n ń sin náà. tó yẹ wa a gbọ́dọ̀ mójútó ọ̀rọ̀ yẹn ní onígbàdámọ̀ kan tí ò bá mọ ti ń ṣe kò gbọ́dọ̀ báyọ̀ fáwọn àgbà. tó bá mọ ti ń ṣe yàrá kù lọ́kẹ́ra. àwọn àgbà wọn kọ́ mọ́tà àti mẹ́rìndínlẹ́gbọ̀n gbogbo mọ́tà àti pátápátá kí mo kéré gbogbo mọ́tì àdìgbòwò lè máa tẹ̀lé pátápátá gbogbo àwọn àmọ́ mẹ́rẹ̀ẹ̀rin kò sẹ́ni kankan tó bá lọ àgbọ̀n náà. àwọn tí wọ́n dẹ́rù bàwá ni pé ó dá wọn sọ léyìí القلب فليحذر الذين فليحذر الذين يخالفون عن امري ẹni kò lọ sọ́ra o يخالفون عن امري àwọn tí wọ́n ń sakota ní o àti ọlọ́run mo dẹ́rù ń bà wọn nù dẹ́rù ń bè mí àtàwọn àfa àti àtàwọn kìfà wọn nìkan o gbogbo àwọn àfa tí wọ́n ń sọ kí lọ́lọ́run sọ kí lànà mi ń sọ. فليحذر الذين يخالفون ẹni kò bẹ̀rù o.

iṣẹ́ yóò ti dáta wọ́n bá ọlọ́mọṣà àgbàṣẹ́ náà lọ́wọ́ wọ́n ẹnu wọn bá tá a wí ọlọ́mọṣà tó wúlò fún aláyé láti láti àmọ́ lọ kalamata ham aṣadu la ilaha illa anta àti òbẹ̀lẹ̀. Allahu akbar ẹ̀rọ kọjá lọ́dún ọdún mi ẹ̀rọ kọjá lọ́dún ọdún mi ẹ̀rọ Allahu akbar وسبحان الله بكرة وأصيلا ولا حول ولا قوة إلا بالله العظيم